الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته استabilize على يوم ọlọ́run ọbẹ̀ lè dá wa nínú àwọn àyà tó ti síwájú ó ṣàlàyé fún wa nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin baba ńlá wa anabi adam aleyhi salam àti ọ̀tá wa àgbà Ibilisu rajim àti bíi ọlọ́run ti ṣe sọ wípé kí iblis kó jáde kúrò nínú àlìjẹ́nà nítorí pé kò sáàyè nínú àlìjẹ́nà láti ṣègbéraga ọlọ́run ni kó jáde kúrò nínú àlìjẹ́nà lẹ́ni yẹpẹrẹ ọlọ́run bá wọn sọ fún wa nínú àwọn àyà tẹ̀lé lẹ́yìn àyà lọ síwájú. Si أعوذ بالله من الشيطان الرجيم قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجر أكثرهم شاكرين ṣetán lẹ́yìn ìgbà tí ó sórí ibú hmm, stabilizer ni ó dá. tu tẹ̀tẹ̀ kàn níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣùgbọ́n kó lè bàa jẹ́ àmì ìjẹ́ olórí ibú àgbà àṣetán kọdáma kọsẹ́ma lórí pọ́ǹtì sórí ibú kóun sì máa gbórí ibú òun ká lílé ló ń lérí léka níwájú ọlọ́run ẹlẹ́dàá wa ó ní fún mímú tó mú kí agídí inú ọba tó ń jẹ́ torí pé àìgbàgbọ́ tó ṣe àṣetán àwọn olùmọ́ni ntó bí onáni almu'anada wal-istikbar agídí àti ìgbéraga ni agídí àti ìgbéraga lọ́sọ àṣetọ́ni dolórí ibú fún mímú tó mú kí agídí ó bà tèmi jẹ́ la aq'udanna lahum siratakal mustaqim ó fi wọ́n lọ́wọ́ bá búra o pé màá lọ jókòó dè wọ́n ni ní àwọn ojú ọ̀nà tí wọ́n fẹ́ẹ́ máa làjá ojú ọ̀nà àwọ ọlọ́run ọba tó làgara ìyẹn ni pé báwo lèmi ó ti ṣe jẹ́ ẹni tó yọ lórí ibú títí ẹ bàjẹ́ tí wọ́n á máa wò wọ́n ràn kí tí wọ́n da wọn ò ní wò wọ́n ràn o. Ibn Abbas radiyallahu anhuma onítùmọ̀ àfàbímọ́ àgọ́ ìtẹ́ni la aq'udanna lahum siratakal mustaqim ìtumọ̀ rẹ̀ ní pé ńgbà tó ti sèmi náà lọ́nà yìí àwọn kan sì ní gẹ́gẹ́ bó ṣe mú kí parun jẹ́ tèmi yìí mo búra o pé àwọn ẹrú rẹ tọ́tara arákùnrin yìí dá àwọn ẹrú rẹ. tọtara tara ádámà mú jáde tó jẹ́ pé torí tiẹ̀ náà ni òun ṣe dání ẹ̀kọ́ lòun ṣe dání ègbé òun búra fún ọlọ́run òun ní jẹ́ kí wọ́n rin yè lójú ọ̀nà ọlọ́run ọba wọn tiẹ̀ ní òdodo ojú ọ̀nà wọn ò ní jẹ́ wọ́n rí bẹ́ẹ̀ gbà àti wípé bàbá kú dẹ̀dẹ̀ kún wọ́n rí bẹ́ẹ̀ dé wọ́n máa ṣì wọ́n lọ́nà ni wọn ò ní jẹ́ wọ́n rí ọ̀sìn wọn ò sì ní jẹ́ wọ́n lè sí ọlọ́kan nínú ìjọsìn bọ́kan bá ló ń ṣẹ̀sìn nínú wa á jẹ́ pé bọ́ ló ń ṣe ló kọ́ kó ń ṣẹ̀sìn ebi gbogbo ẹ̀ náà láti rí báyìí ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí yàn ò tiẹ̀ lẹ́sìn kankan tiẹ̀ wọ́n ní àwọn àwọn gbéra àwọn sípò ẹni tí ó lè máa ronú bọ́bá ti ṣe fẹ́ torí ẹ̀ àwọn ní kọ̀sọ́lọ̀ àwọn kan àwọn tí ẹ̀ sọ pé rárá o àwọn lẹ́sìn dá wọn ṣùgbọ́n tẹ́ bá gbé ẹ̀sìn tán láwọn ń ṣe sórí òṣùwọ̀n ẹ̀rí pé bọ́ ni wọ́n ṣe sọ́lọ̀ torí ẹ̀ òun lòun ó sìn wọ́n lọ́nà ìgbà tí wọ́n ọlọ́run ti sùn náà lọ́nà. òun ní kankan tó ń lọ ṣe fáwọn àrọmọdọ́mọ eléyìí bíi kóun náà gbogbo wọn náà lọ́nà lọ. ìgbà tó ti jẹ́ pé iná ni àtúbọ̀tán wọn jà sí ẹjẹ́ ajé kájọ máa bẹ́ńbẹ́ pẹ̀lú àwọn àrọmọdọ́mọ àtàwọn ọmọ eléyìí kóun wọn bá nìkan wà nínú rẹ̀ gbogbo ẹ̀dá láyé ìyí máa sẹ́nà bí ó ti ṣe dáa fóònù kálukú ọmọ wá bí ó ti ṣe dáa fóònù ètò sì súnmọ́ òun náà ni pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn èèyàn máa gbìyànjú láti wá bí ó ti ṣe dáa fún wọn lọ́nà tó dáa ni ìgbà tí wọn máa wá bí ó ti ṣe dáa fáwọn wọn ò ní ran kan páwọn bàtọ́ wọn làkejì jẹ́ wọn ò ní ronú páwọn díẹ̀ lómi lọ́nà tí ní tí wọ́n wá ń wá àwọn tí máa ń bọ́ sí ní rọrùn ẹ rí i pé wọn ò ní mú bí mọ́sẹ̀ wọn wọn ò ní ṣe àwọn èèyàn lọ́sẹ̀ lórí ọ̀nà àti débi táwọn ń wá ṣùgbọ́n tó bá dàbí ìgbà tó fẹ́ ṣòro fún wa nígbà tí ń rọrùn fẹ́ lómi tó bá dàbí ìgbà tó fẹ́ ṣe pé àwọn ń lu bàbà àbàkò dún wọn ò ní kọ̀ láti bà ti gbogbo ẹlòmíì jẹ́ nítorí kí táwọn ó lè bá a dáa ìyẹn nígbà tó mi yẹn máa ń wakọ̀ dáa fún un ẹ rí i pé ní ìgbà tí ìwọ wà nípò ipò oríṣẹ́ òṣìṣẹ́ ìjọba ń gbowó oṣù ó rí i pé kò ní dùn ọ́ pé gbogbo èèyàn náà ríṣẹ́ bíi tiẹ̀ gbogbo èèyàn náà wà lẹ́bù kan bí wọn náà ṣe wà lẹ́bù kan kò ní dùn ọ́ ṣùgbọ́n wọ́n padà wá ṣẹlẹ̀ wọ́n àwọn ẹni wọṣẹ́ ńgbà kan náà àbáwọn ẹni tó wọṣẹ́ lẹ́yìn tiẹ̀ àwọn ará lẹ́nu fi pò fún wọn, owó oṣù wọn ń lékún sí i ńgbà tẹ́nìkan òpó tọrọ rẹ kàn dàbí ẹni tí wọ́n ti gbàgbé tọkà sí àyè wọ níbi sẹ́yìn ọmọ sànà pé a ṣé ìwọ tiẹ̀ ní promotion wọ́n náà yẹ kó ní promotion ó ti kọ́kọ́ máa bá àwọn ẹlẹgbẹ́ rẹ sọ pé bó lẹ́ ti rìn o ọ̀nà wo lẹ́ ń gbé gbá o lẹ́yìn tí ní promotion o ọ̀gá kò sọ́nà kankan. tó igwe akọjú máa ṣẹ́ bẹ́yìn náà sì kọjú máa pé dákun ẹ má ọgá mí lọ́gà kínní ṣé bíbí ilẹ̀ bóun tó ń sì fi di wípé ẹ̀yìn yín lòún tún wà. nígbà tó máa ṣàlàyé fún tó bá tọ gbogbo ojú ọ̀nà táwọn náà láwọn ń tọ̀ tó pé kàkà kọjá ságbéga fún kò rí nǹkan kan tó yóò bá máa tí ó fi bàtí wọn jẹ́ yóò tí ó fi sàsí wọn tí ó bàtí wọn pé síbẹ̀ ń ríbi iṣẹ́ wa ni wọ́n ń promote yín kò sí wàhálà tó yóò bá máa náwó aburú sáwọn ẹni ẹlẹ́ni yóò máa wọ́nà bí kí nǹkan ṣe wọ́n bí ni. ọmọ á ṣe gbogbo nǹkan yìí sí wọn lójú ọ̀nà pé èyí tó bá dá lápá kò dá lápá èyí tí ó bá sì dá lẹ́sẹ̀ nu wọn kò dá lẹ́sẹ̀ nígbà tí gbogbo wọn bá parí sọ́sibítù ọba kó nìkan lẹ́nu sẹ́ kárí bí wọ́n promote òun bí wọ́n ní promote òun ìyẹn tí yẹn bá ń wá kọ́ da fóònù o tó bá dàbí ẹni kọ́ bàjẹ́ ọ́ dàrú tó bá dàbí ẹni pé ń dáhùn wá ọwọ́ ọwọ́ ọba tí gbogbo èèyàn yòókù náà bá jẹ́ pé tí wọ́n ń wá ọwọ́ wọn ọba ọmọ èèyàn sábà ṣàìdá nígbà tí gbogbo wa ti jọ jẹ́ pé à ń jọ ń lé àjọba àṣepé kò sí jà tọ́ tí gbogbo wọn bá jọ péjọ sẹ́nu ọ̀nà ibi tí a ti fẹ́ gbà wọ́n ti wá fún kálukú níwèé ìwé tí wọ́n fún ni pé ẹ má bínú o kò ní lè bọ́ sí o wọ́n tún fún eléyìí náà níwèé ẹ má bínú o kò ní lè bọ́ sí o wọ́n tún fún tọ́ náà níwèé ẹ má bínú o kò ní lè bọ́ sí o tí wọ́n bá wá dúró tó ti kọ́kọ́ gba tiẹ̀ torí kẹ́ ẹ má bínú kò ní lè bọ́ sí i wọ́n wá lọ bẹ́ẹ̀ lómi tó à ń tó sí pé èwo wọ́n fún ọ èwo wọ́n fún ọ oníkálukọ́ kọ̀ọ̀kan fẹ́ máa gbé tiẹ̀ pamọ́ bí wọ́n mọ̀ ní kò ní lè bọ́ sí i irú ìtàn fẹ́mi náà nù èé ṣe wọ́n ẹ̀rí pé ẹ máa dọ̀rẹ́ bọ̀ kì í wọn so o tún lọ bẹ́ẹ̀ ni kẹta náà o náà ni ah wọ́n mọ̀ ní amọ̀ bínú náà ni ah tí wọn fẹ́ fẹ́ nìkan kan ní nǹkan yìí ni yọ́sàfẹ́ wò káríkárí pé tó ṣé wọ́n fẹ́ nìkan àbí wọn ò fẹ́ nìkan tó bá ti wá jẹ́ pé gbogbo èèyàn wò fún kálukú wọn fọwọ́ wọnú ó jẹ́ àwọn padà lọ́lé bọ́lọ̀ ń ti kádàrá nù torí àwọn sọ pé ńgbà tá àdánwò bá kárí ọmọ ń fúyẹ́ lára ṣùgbọ́n nígbà tí àdánwò bá dá wọn kan ṣẹ̀ṣà tẹ́kórí tiwọn ló wólù ọ ọmọ ń wúwo ọmọ ń wúwo gidi kì í rọrùn fara láti gbà káwá pé gbogbo èèyàn lórí ìwọ nìkan ló rí ibi ọ dàrú kí gbogbo ẹni tó rí ó tètè bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ni torí ìkanra burúkú tó fi máa approach ẹnìkọ̀ọ̀kan kò ní dáa àwọn tiẹ̀ máa ṣe bíbọ́ ya àtijọ́ níjà tẹ́lẹ̀ ni ah ṣé ìgbọ̀n ojú pa àtijọ́ níjà tẹ́lẹ̀ lọ gbọ́n gbogbo èèyàn ṣe lè wá rí tí wò ó rí tó ń torí di eléyìí ó lè pé ńgbà tí gbogbo èèyàn ti rìn pé um, ẹ sá o allocation ti ẹ̀yin náà ẹ sá o ti mo fẹ́ kó gbogbo ẹ̀jọ́ kí n wẹ́n tó ń sàn rẹ̀ ni tẹ́ ẹ bá ṣèèsì fún nírú ẹ̀ ó lè fa gbogbo ẹ̀yà gbogbo alájọlọ lílá ìmọ̀ kankan lọ. àbí kó tiẹ̀ máàmà kó ṣubú bọ́ọ̀nù omi kó pò ń yọ ìwé ìnú ọ̀kọ̀ọ̀kọ̀ délẹ̀ náà kó tó di pòun fara lélẹ̀ pé kí omi ó ba gbogbo tákàdá tẹ ẹlẹ́rìí tínú yíyan dùn kó bàjẹ́ torí ẹ̀ gbogbo ẹnì kọ̀ọ̀kan láyé tó bá dàbí ìgbà tó kù díẹ̀ káàtó fún àwọn èèyàn díẹ̀ nínú àwọn tó kù díẹ̀ káàtó fún ìní ìfẹ́ kó bàjẹ́ fọmọlàkejì ibi tí ìmánì ti máa ṣiṣẹ́ nù èyí tó pọ̀jù nínú àwọn èèyàn láyé wa yìí nígbà tí ó bá dàbí ìgbà tó kù díẹ̀ káàtó fún wa àwọn náà máa wá kìtì gbogbo ẹlòmíì bàjẹ́ ni àfẹnitọ́lọ́wọ́n bá bá sànù ìdínú tó fi jẹ́ pé ń bẹ nínú ẹ̀kọ́ tí islam kọ́ wa pé bọ́lọ́wọ́n bá bá ń sọ̀rọ̀ fún yín ẹ má máa gbé hàn o tó bá fẹ́ dáwọ́lé nǹkan ńlá ẹ má máa polongo ara yín ká o nítorí pé ìlara wà o kìí ta wà o kẹ́ni má ní wà o ẹ fáwọn ilé kí ni wọ́n gba kọ́kọ́rọ́ sí kìí ta wà ìlara wà. kẹ́ni má ní wà ìgbà tó bá sì kí ni tá a wá sí ní tá a òun náà ni kékeré ṣe gbogbo ètò bá da nínú ọ̀rọ̀ rẹ iná lọ́ọ́ máa gbé hàn nítorí kó lè bá dínà pípọ̀ ìlara lórí rẹ̀ kọ́ ma lọ́wọ́ ètò bá hàn. torí ẹ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní istaciinu ala qada'il hawa'ij bil kitman fa inna kulla dhi ni'matin mahsud ẹ máa wá ìrànlọ́wọ́ ọlọ́run lórí àti máa gbọ́ àwọn bùkátà yín bòńkẹ́lẹ́ torí pé gbogbo ẹni tọ́lọ́run ṣe dẹ̀ra fún láyé yìí ni wọ́n máa ṣe lára. kò sẹ́ni tó lọ́n ó ṣèdèrà fún tí wọ́n ní ṣe lára torí ẹ̀ ìgbà tí ọlọ́run ṣèdèrà fún ọ tí wọ́n ń bóyin tó ń dunnú sọ̀rọ̀ kí gbogbo ẹni tí orí funfun eyín rẹ̀ ń wájú rẹ̀ sọ̀rọ̀ kó àwọn náà ń bọ̀ ni kò dájú pé wọ́n ń bọ̀ ọdúnnú nítorí pé ẹ̀rí tí wọ́n rìn yìí oníkẹ́ òkè ọ̀dà fún àbí ó sì gbà. torí ẹ̀ bọ́mi èèyàn ṣe rí nu eléyìí náà ló sì fà á lànàbà Muhammad sallallahu alayhi wa sallam ló fi pàkíyèsí wa o lọ síbi ń tá a máa ṣe eléyìí tí ó jẹ́ ọ̀dá fún gbogbo wa tá a máa ṣe tọ́lọ́ wọn fi lé aburú jìnnà sí wa wọn náà ní ká máa fẹ́ fáwọn ọmọlàkejì wa tá à ń fẹ́ sórí ara wa. la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. ẹnìkan nu yóò lè jẹ́ni tó gbàgbọ́ ní ìgbàgbọ́ tó pé pérépéré ṣáájú kó tó di pé ń fẹ́ fọmọlàkejì irú dáadáa ti ń fẹ́ forí ara rẹ̀ ìpèníjà ńlá lélẹ́yìí ẹ láàrin bàbá sọmọ nígbà míì kéta máa wọbẹ tí bàbá bẹ̀rẹ̀ sí ní mú ọmọ rẹ̀ tí ọmọ bá jowú tí ọmọ wò pé àà bóun ni gbogbo nǹkan tiẹ̀ ṣe bàbá nufa láwọn bàbá olórí mi tó ṣe yí pé ìdùnnú pé kí tọmọ dáa ju tí o fi wá máa pé bóun ni gbogbo nǹkan rẹ̀ sì dáa báyìí wọ́n máa pé masha allah la quwwata illa billah pétọ́ fọlọ́n fọlọ́n ṣe báyìí fún ọmọ mi o bẹ́ẹ̀ lọ́ọ́ yẹ ká máa ṣe rẹ̀ sọ́rẹ̀ pé sí mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí nítorí ń ṣẹlẹ̀ láàrin ló ìjẹ́ tó bá jẹ́ pé àwọn èèyàn síra wa bẹ́ẹ̀ nìkan ò ṣe títí ẹ̀ tọ́ dànù tí ò ní wá láti bá tọmọlàkejì jẹ máa wá ní aṣ-ṣaitan ẹni tó jẹ́ pé olórí ibú àgbà ni gbogbo òdòdó gbogbo ìràwọ̀ nínú sí orí ibú ọgbà a sì ti mà wípé nítorí àìtẹ́lásí ọlọ́run lórí ọ̀rọ̀ bàbá ńlá wa tọ́sẹ̀ wá sílẹ̀ nígbà àkọ́kọ́ ẹni bàbá olórí ibú ìfìyà olórí ibú o ìyẹn ṣetán ṣé ẹ wá rò yìí pé kódà kó má lè rí léka àwọn àjò ọlọ́run báyìí ṣé ẹ̀yin rò yìí pé ṣètọ́ni wa lè jẹ́ pé yọ máa fòdòdó pàdé àwa tá a jọ àrọ́mọdọ́mọ ádámà bí ẹ káàbọ̀ ìyẹn àrọ́mọdọ́mọ ọ̀tá mi ẹ wá jẹ oúnjẹ kù ń bọ́ọ̀ bá jẹ ọjẹ ẹ wá gba ẹ̀wù yìí ẹ máa wọ̀ ìlẹ̀pa burúkú ló kó sára bàbá wọ̀ torí pé ṣètọ́ọ̀nì tẹ rí yẹn aslan in tó ti mú sórí ibú látara bàbá ńlá wa kò lè fẹ́ ẹnìkan nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ láéláé kò lè fẹ́ ẹnìkan nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ láéláé tó bá ṣe pé èèyàn sí èèyàn iná là máa ń jogún ọ̀tẹ̀ lọ́dọ̀ àwọn baba ńlá wa bí wàá la ẹ̀ṣẹ̀tọ́ nìsáwèé ẹ̀ṣẹ̀tọ́ nìsáwèé wọ́n lè pé ńgbà tí baba ńlá yín kan wọ́n fẹ́ kọ́ yàrá méjì sí agboolé yín baba ńlá mi nínú agboolé ọba baba ńlá ti ń fa wàhálà pébi tó múlẹ̀ déhùn ilé àwọn baba rẹ̀ ò débẹ̀ so bàbá tìyín sì ní nítorí bá jọ gbà lẹ́jọ́ fún lórí ilẹ̀ bàbá yín lẹ́nìkan ọmọ aka ní ọmọ kalẹ́ ọlọ́ tọ ọpẹ́ kò jìnnà bàbá ńlá tìyín bá kú lórí pé akọ́lé yìí bàbá kú ṣé gbogbo àrọ́mọdọ́mọ bàbá ńlá tó kù wọ́n fojú rewo àrọ́mọdọ́mọ bàbá ńlá tó lérí wọ́n ní fojú rewo ra wọn tó ń ti kú wọn ọ̀mọ̀dájú pò ń kátó wá pé ṣetán sáwà ṣetán àárín àwọn màláíkà ló wà tẹ́lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe màláíkà ṣùgbọ́n bàbá ń bẹ láàrin àwọn ẹni rí àwa náà máa ń ṣèṣe ẹni rí bàbá ń bẹ láàrin àwọn olóríire a sì máa ṣèṣe olóríire ṣetán wá kú ń bẹ́ á di olórí ibú lẹ́yìn tó ti jẹ́ olóríire tó náà bá wá rò tó gbé ah, bàbá ńlá yín kíní wọn yìí mà ní sábàbí tó lọ ẹ sọ pé òun ní forí balẹ̀ fún ok gbogbo tiyín náà gbà ibi tó sì ti rọrùn fún láti rí wa mú oníkóhùn rí wa wò rí nítorí pé ọ̀tá tí ń lé ní bọ̀ tá a bá rí à ẹni tó bá lè sáré jù tó ṣùgbọ́n lẹ́yìn nìsín àárí ó lè ti lọ lúgọ̀dì ọ̀hún adútù ọ̀mà tí wo jókòó pé mo tiẹ̀ ti bọ́ mọ́ wèrè lọ́wọ́ tó ní mọ̀ pé wá di wèrè náà lọ́wọ́ so nítorí ẹ̀ ṣètọ́ni lérí báwọn àṣẹ lásán kọ́ ló fi jẹ́ pé ẹni tí ń ṣẹ̀sìn Islam wọn ò tó nǹkan kan nínú ẹni tí ń sọ̀tà rẹ̀ wọn ò tó nǹkan kan nínú ẹni tó kọ ẹ̀sìn Islam lẹ́sìn lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹni tó wà nílé ayé mélòó gan-an ló ń ka àwọn mùsùlùmí kéré jọjọ nínú àwọn tá a wá tún pa àjọ tó ń ṣe ìsìláàmù náà èyí tó tún fẹ́ẹ́ pọ̀ jù nínú wa làwọn ẹni tí tún tẹ̀lé lánàá èṣù nínú pàwọn ṣe ìsìláàmù náà torí ẹ̀ àṣetán ọjẹ ọ̀pọ̀lọpọ̀ lérí ọjà o tọ àṣetán. kò sọ́nà fẹ́ tọ̀ láyé tẹ́ ẹ̀ pé ṣètọ́nù ti lúgọ̀dẹ̀ yín ẹni ní gbogbo àlàyé tẹ̀ǹtẹ̀ ń ṣe lójoojúmọ́ nípa alìsílám náà pọ̀ ń lò dodo ibẹ̀ lọ́la wà ibẹ̀ láti rórí ire ṣe ó wù kó náà ṣe ẹni tó bá ti ẹ̀ma kò tó bá di lọ́la ẹ wa ọ̀la báwo torí tẹ́ ẹ bá sọ pé ẹ wa lọ́la ṣètọ́ni ò ní wa o yóò dárò pé a kí làwọn èèyàn máa sọ kí láyé máa wí bẹ́ẹ̀ tún rí tí ò wá tẹ́ ẹ bá tiẹ̀ pé nọ́mbà rẹ̀ wọ́n lé ní this number you are calling is not available torí yóò tẹ́ ẹ bá rò ń pè má òun ò fi sinmi kí ló dé kí ló ṣe é tó fi jẹ́ pò náà ló múra rẹ̀ wá pò ń fẹ́ gba islam tí ò tún wá wá mọ́ ẹ̀yin náà ń bẹ́ nu ẹni tá ṣe tọ́ ni lò nítorí pé ńgbà tí èèyàn sọ pò ń fẹ́ gba islam ẹ̀wọ̀n á ń dọ̀là fún kíákíá ni ní kọ́yákọ́yá ni kó kéde pò ń di mùsùlùmí kí kálukú ó sinmi. ẹ kí wọn lọ rí tó fi fẹ́ di mùsùlùmí tí èsì kótó kòkòrò kan ní gbé ọ bọ̀ tá à ń gbogbo béèrè rọ̀ ní kíákíá tí wọn bá ti ló wọn gba islam ẹ fi gbólóhùn lé lẹ́nu kó di mùsùlùmí lọ́wọ́ náà wá wí gbólóhùn náà lọ́wọ́ torí kó lè bá àjẹ́ pé gbólóhùn tó wíhun àìbá àmà ikú kó tó di pọ́wẹ́ ọmọ àlìjáná torí ẹ ẹnìkan ò nílò fẹ́ gba islam àfi ká ṣètọ́nù ọlọ́jókòó-dé o kọ́ sọ fún pé àtúnṣe lé mu ìwọ́de mùsùlùmí. وتذر دينك ودين آبائك ọ wá sí bẹ́ẹ̀ ọ pẹ̀sìn rẹ tí àtẹ̀sìn àwọn bàbá rẹ tó o sì rú dáadáa bá ṣètò àníṣe máa sọ fáwọn kèfèrí nù tọ́lá lómi náà ti gbọ́ ó ti rí i pé kò lè sọ́nà fẹ́ni tí ó bá jẹ́ mùsùlùmí lóòótọ́ ń jọ gbẹ̀dẹ̀ àlùkìyà bọ̀tà àti wí àti gbọ́ ẹ̀sìn tóun ṣe yìí ni bàbá òun kú lé lórí ẹ̀sìn tó ń ṣe ní bàbá bàbá òun kulé lórí kí á lòun fẹ́ sọ pé òun jẹ́ yó tó wọn pẹ̀sìn òun tì tó wọn tún pẹ̀sìn àwọn bàbá òun tì torí ẹ̀ ẹ̀rí pé ṣètọ́ ni máa ń ṣiṣẹ́ rẹ̀ lónìí kan a sì máa ṣe gbárí èèyàn nígbà tẹ́nìkan bá lòun fẹ́ gba Islam yóò máa dá sí lọ́kàn ni pé ó sì wàá fojú ọ̀nà lẹ̀ sọ́ọ̀mù káwọn mùsùlùmí sì nà ní àbóòtí ẹ̀rọ orí fi ń gbálẹ̀ ń kí láǹfààní ẹ̀ tó ń di kaka tó ń di kuku tí gbogbo sokoto rí ọmọ ọrùn bàbá náà lọ sí sọ láti wọn tí wọn ń sèwọn bàbá ni ká òun tún dàrú òun dàrú eh, what do you want your friends to be saying gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo àwọn wọn mọ ah what happened lónà bàbá ni ká òun ò lè ṣe òun rò ń gbà yẹn bọ̀ tó hàn pé ṣètọ́n ló ń dùn ah ṣètọ́n ní ń dùn pé kò ṣe islam àbò nídọ̀ọ́lá àmú kọ́ ọmọ gba islam tó bẹ́ẹ̀ lẹ́rìn ìgbà míì ṣètọ́ni ó lu àwọn èèyàn ẹ̀yin tẹ́ bá ti gbọ́ pé wọ́n fẹ́ gba islam láwọn ṣayatin wọ́n sọ fún ah, mọ́dánwó mọ́dánwó abdullah mẹ́ẹ̀ẹ́dógún látàn fún ọ ṣètánì ló ń dẹ́ lámúyá o pé ha wípé èsù tó wọnú gbèsè ayé kó jáde èsù tó wọnú gbèsè ayé kó jáde sọláyé mọ̀pá gan ni ṣètánì tí wọ́n nù gbèsè ayé rẹ̀ so bẹ́ẹ̀ ni ṣètánì ṣe fún wọn tí wọ́n fi gba Islam ẹni tó lọ́wọ́ bàbá wa fẹ́ fún dáadáa yọ kọ ọ̀rọ̀ sá ṣètánì lẹ́nu òní máa gba Islam ẹni tó lọ́wọ́ bá fẹ́ fún dáadáa irú wọn ni máa kọ ọ̀rọ̀ sá ṣètánì lẹ́nu tẹ́lẹ̀ tó wá kéde kó mùsùlùmí bákan ẹni tó bá ní ibi tó ń wáyé o ó ti ẹ̀dá bí nǹkan òun ọ̀rọ̀ lọ́n sìn níbẹ̀ bí ìwà ṣètánì bí ìwà ṣètánì làwọn èèyàn ń wù ṣètánì ọmọ wa sọ fún ó sì fẹ́ fi ìlú rẹ lẹ̀ ibi àti bí ọ wọ́n ti forí rẹ sọlẹ̀ ó fi bẹ́ẹ̀ lẹ̀ sẹ́mu àbítọ́ jẹ́ àjà fún ọ látijọ́ àti bí ọ ayé ó fi lẹ̀ ọ lọ fi sẹ́mu àbòmí ìsàjà sábà bó ni ní olè jájà fún yẹn ẹ ilẹ̀ ẹbọ ni olè gbé ọdún ṣètò ni ọmọ tàwọn jẹ báwọn tó títí ẹni tó lọ́wọ́ bàbá fẹ́ ni ó fi bẹ́ẹ̀ lẹ̀ tí ó lọ síbòmí ẹni tó bá lóun fẹ́ lọ ṣe jihad ṣètò ni ó jókòó lọ́nà rẹ̀ yọ wọn sọ pé à ẹ̀mí rẹ lọ fẹ́ lọ fi wéwu yìí dúkìá lọ fẹ́ rùn yìí ẹ níwọ̀n tó ṣe é pé o ò tí níwọ̀n tó ṣe é pé gbogbo ìgbésí ayé rẹ kò tí ì di gbẹdẹmukẹ ò nílé ò ní nǹkan ọ̀fẹ́ ṣé jihadi lọ ṣé jihadi wá kàn lẹ́bàá tó jókòó pé mọ̀ ń lọ kábọ̀ ní ọ̀bá níbọ̀ mọ̀ ní ọ̀bá gan kálí ṣe irú eléyìí irú ló máa ń o bí ṣètọ́ni ti ṣe wà nù ó ti lérí níwájú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kó wọn máa dínà mọ́ wa náà ní àní rọ́nà sí lọ́hùn àní rojú sí tọ́lọ́hùn. thumma la'atiyannahum min bayni aydihim. ṣètò ni sí àyà ni wọ́n á ọlọ́run náà ló ti ń sọ báwọn wíwọ́ ọlọ́run mo búra wípé ń máa di wọn lọ́nà gbáwájú wọn tó bá pé iwájú ni wọ́n fẹ́ bá lọ máa dì wa min khalfihim tó bá jẹ́ pé ẹ̀yìn ni wọ́n fẹ́ wọ́n fẹ́ sàgbà wọ́n fẹ́ sàgbà wọ́n fẹ́ sámá mi lọ́gbà bẹ̀ màá tó rí i pé mo tún di wọn lọ́nà lọ́nà ẹ̀yìn náà. wa an aymanihim ìní jẹ́ rọ́wọ́ tún náà gbà wa an shama'ilihim ìní jẹ́ wọ́n rọ́wọ́ sí náà gbà ó ìní jẹ́ rọ́wọ́ sí náà gbà wala tajidu aktharahum shakirin ó sì rí i pé ìjọ pọ̀jù nù wọn ní sìn wọn lọ subhanallah báyìí ni ṣetán ló ṣe lérí níwájú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó túmọ̀ sí pé kò síbi tá a fẹ́ gbà tí ṣètánì ò ní di wa mọ́nà kò ní já rọ́nà lọ kò ní já bó ṣe nu kó wọ́n máa ṣe. kò ní síbi tá a lè bá lọ ṣùgbọ́n tẹ́ ẹ bá wò wò ẹ rí pé ló wọn máa di wa níwájú òun ó di wa lẹ́yìn ọ̀tún àtòsí òun ó di wa ṣùgbọ́n kò sọ pé òun ó di wa látòkè nítorí pé ìkẹ́ ọlọ́run ọba yóò máa sọ̀kalẹ̀ lé wa lórí látòkè kò sì lè dínà rẹ̀. ìdí inú tó fi ní iwájú àtẹ̀yìn ọ̀tún àtòsì ṣùgbọ́n lókè kò tó bẹ́ẹ̀ tọ́ wala tajidu aktharahum shakirin wàá rí pé tó pọ̀jù nínú wa wọn ò ní máa sìn wọn ọlọ́run níwà nìkan o a sì ti rí ní ìsìn pé tó pọ̀jù nínú àwọn èèyàn ní ìsìn wọn ò sí lọ́hùn kàmí ni wọ́n ń sìn. eléyìí èròǹgbà ni ilé tí ṣètánì rò pé òun ó ṣe kì í ṣe pé ọmọ dájú pé òun ó rí ṣe àsìkò tí ń sọ̀rọ̀ yẹn ń rò pé òun lè ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lọ́wọ́ bá wa ó mú kí gbogbo òlérí rẹ̀ yún kọsẹ̀ ṣètánì ọmọ tí ó ṣẹlẹ̀ ó wu ọlọ́run ló mú kí gbogbo òlérí tí olórí ibu rẹ̀ ń ṣe ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe sọ yìí pé walaqad sadaqa alayhim iblisu dhanna fattaba'uhu illa fariqan minal mu'minin. èròǹgbà ṣetán ìṣẹ́ lórí wọn o wọn á bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé tiẹ̀ ẹni tó bọ́ lọ́wọ́ àṣetán ní ojú àwọn èèyàn díẹ̀ lọ nínú àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run bá kó sí wa nínú àwọn èèyàn díẹ̀ yẹn. tọ́ọ̀ lẹ́yìn eléyìí gbàtà ṣètọ́ni ti ní iwájú àti ẹ̀yìn wa ọ̀tún àti òsì wa gbogbo ẹ̀ lòun ti máa wá ara wa mú òun ti máa di wa lọ́nà láti ṣètò ọlọ́run ìdí ni tó fi wá nínú hadith ti abdullahi bin abbas radiyallahu anhuma pé nínú àdúrà tánàbí máa ń ṣe tó sì kọ́ wa. ibi káwa náà máa ṣe pàápàá jùlọ ńgbà tá a bá sùn àti ìgbà tí a bá jí sáyé ìgbà tá a bá sùn lálẹ́ àti ìgbà tá a bá jí sáyé àdúrà táwọn náà fi máa wá níwájú àti ẹ̀yìn ọ̀tún àti òsì wa onani allahumma inni as'aluka al-afwa wal-afiyata fi wa dunyayi. واهلي ومالي اللهم استر عوراتي وامن روعاتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي واعوذ بك اللهم ان اغتال من تحتي ادعي ايكي مسلم يوريكم موجودو kí mùsùlùmí ó rí kó ń mójútó ṣíṣe rẹ̀ ṣáájú kẹ́ tó sùn àti lẹ́yìn ìgbà tẹ́ bá ti sáyé nínú ẹgbàá wa mi allahumma inni as'aluka al'af allahumma inni as'aluka al'afiyata fi dunya wal akhirah allahumma inni as'aluka al'afwa wal 'afiyata fi dini wa dunyai wa ahli wa mali allahumma astur awrati wa amin rawati. اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي واعوذ بعظمتك ان اغتال من تحتي ìtumọ̀ àdúrà yìí ó náà ní pé ọ̀rẹ́ ọlọ́run ọba èmi ń tọrọ àlàáfíà lọ́dọ̀ rẹ o ṣe àlàáfíà fún mi láyé àti lọ́run ìwọ ọlọ́run ṣàmójúkúrò àti àlàáfíà fún mi láyé mi àti lọ́rùn mi lára ìyàwó àti ọmọ mi àti lára dúkìá mi ìwọ ọlọ́run bá mi pa ìhòhò mi mọ́ o kó o sì fi mí lọ́kàn balẹ̀ ìwọ ọlọ́run ṣọ́ mi o ṣọ́ mi gba wájú mi ṣọ́ mi ní ẹ̀yìn mi ṣọ́ mi gba ọ̀tún mi àti ní òsì mi sọmi gòkè mi mo sì ń sádi rẹ mo ń fi títóbi rẹ wá ìsádi níbi kílẹ̀ orí má mi lẹ́sẹ̀ ṣé o ti wá ìsọ Ọlọ́run níwájú àti lẹ́yìn ọ̀tún àti òsì òkè rẹ àti ìsàlẹ̀ rẹ tó bá ti ṣe báyìí àṣepé kò síbi tá a burú tó fẹ́ gbà wá mọ́ a ní láti mójútó ru àwọn àdúrà yìí láti rí pàǹsẹ eléyìí ní ìsọgidi eléyìí tí ò sí iyèméjì nípa rẹ̀ yàtọ̀ sí ìtẹ́ ń dì mára tẹ́ ń sọmọ́dì tẹ́ ń sọmọ́pá èyí tẹ́ fi tẹ́ fi wérí eléyìí tó ṣe pé ẹ dì mọ́mọ́ ká èyí tẹ́ fi wé ọrùn. ní sọ kankan tó lè wá fún irọ́ lásán ẹni tó lọ́wọ́ bá sọ kò lè rí sọ láéláé ọlọ́wọ́ bá ní sọ ni gbàtí wọ́n bá ti wá ṣàdúrà báyìí ó ti fọ̀rọ̀ rẹ lọ́lọ́wọ́ bá lọ́wọ́ kọ́ bọ́ọ̀lù ọ̀dùn òní. káha ọ pàtàkì ẹnìkan lọ pọ̀ pé làwọn ṣe hà ètò ọha sórí nínú ọ̀fọ̀ orí ibú ọ̀pọ̀ délé ìlọ́láì níye ìgbà ẹlòmíì ti ń bẹ lórí rẹ̀ yóò kún apá tí ò ní fi kan pè kan so ètò ètò òfin orí kò ha tó ń torí de ọ̀nà àbáyọ wà fún ọ ó wà nù Hisnul Muslim mú máa mi ní tó kúnnú ò lè jẹ́ kí nǹkan mi ọ̀ àwọn èyí tó burú ló kúnú ẹ èyí tó da ò lè ráyè jókòó mbẹ wàlá hawla wàlá quwwata illa billah bàbá wa ṣerú àwọn àdúrà yìí tá a bá láàrí sọ kò gbọdọ̀ yà wá lẹ́nu fẹ́ni tó sọ bẹ́ẹ̀ o tó rẹ́ni tó bá tó ti mú nǹkan mímọ́ tọ́lọ́run tọ́lọ́run tó ń ṣe kò ní lápá tọ́lọ́run tó ń ṣe kò ní lápá ṣe eléyìí jẹ́ báwo nígbà tí ṣetán tó lérí líka báyìí níwájú ọlọ́run ọlọ́run ni qala khruj minha madhuman madhura laman tabi'aka minhum la amla anna jahannama minkum ajma'in subhanallah ọlọ́run ni jáde jáde jáde jáde níwájú tani ni tani ti lérí ọlọ́run ni kó jáde. àwọn àsìkò tó tún fi wà ń bẹ̀ nínú ilé ìkẹ́ dípò kí ọmọ abẹ̀bẹ̀ pé kí wọ́n òun ó tún lérí ni ọlọ́run ní kó kúrò ń bẹ̀ lẹ́ni àbùkù kó kúrò ń bẹ̀ lẹ́ni ebú mẹ́dọ̀ọ́húrọ́ ẹni tá a lé dànù jáde kúrò nínú àlìjẹ́nà ẹni àbùkù ẹni ebú tá ah tábà ní kí wọ́n bá léèyàn ẹ léèyàn tàpọ́nlé tẹ̀ yẹ ó burú o ó burú pé ehm, babalágbádá ẹ wú ẹnu lẹ́kùn yín dáadáa sẹ́ẹ̀rì onímọ̀rì ẹ má tún tẹ̀ bẹ́ẹ̀ lọ́la o tí o sí nǹkan kò sí nǹkan kan kọ́mọ́ bá a sí nǹkan náà tí yẹn bá ronú rẹ̀ ọkàn yẹn ọgbọgbẹ wọ́n mi. tabuku tabuku, àwọn àwọn amòye àgbẹ̀ rárá kò sábùkù mbẹ kò sábùkù wọn ni ẹ mọ wà mọ káwọn ọmọ bá kàn yín lábùkù kò tí ì sábùkù torí pé òjò ń kù lọ́wọ́ ni kò tí ì rọ̀ ẹ̀yin sì sọ pé àbùkù ti dé kò tí ì dé àbẹ́yẹn tó ṣe pé wọ́n ní ẹ lè mú wọ́n sì lè mú <laughs> nígbà tí wọ́n á lè mú ẹ bọ́ sọ́kùtò ń di ẹ̀ wọ́n bọ́ sókòtò ẹ̀ ń di ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí sí ẹgbá fún un wọ́n sí ẹgbá fún ẹ tó bá tó o tún tẹ̀bi tó sojú bí ojú dínkà so eléyìí àbùkù ti bá tọ́ ẹ̀rí kó tó bá rí géètì un yóò tulẹ̀ bí tí wọ́n ti kán lóye lábùkù wọ́n ti ẹ̀tún wọn gbé kandi yẹn wọ́n sọ ọ́ta wọ́n ní wọ́n máa ń rìn jáde ah, ẹni tí wọ́n gbé jìnnà tó bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá ṣe fún aṣetán ẹni àbùkù nítorí pé nínú àyà kan qala fakhruj minha fa innaka rajim ọlọ́ni jáde kúrò nù rẹ̀ ó ti di ẹni ìgbé ah, kò sábùkù tó tó ọlọ́run dá wa fúnra rẹ̀ ọlọ́kan náà àwọn ẹlòmíín dẹ́ni ìgbé tá a lẹni tó lè tún tiẹ̀ sí kò sí. lẹ́yìn náà wọ́n tún gbé jìnnà sí láéláé ṣètọ́ni òtún mọ́nà àlìjáná mà tọ́ ilé ìjẹba so náà ni wọ́n wàá lọ́ọ́ mú lọ́rẹ̀ ńlọ́ lọ́ọ́ mú lọ́rẹ̀ èèyàn ò lè bẹ́ẹ̀ ní àbùkù tó kó ná ọmọ gbà nínú àbùkù ìdí ìnù ló jẹ́ gbogbo ẹni tó bá yan àṣetọ́ni tó yan láàyò tó lójú ọ̀nà rẹ̀ ló wọ́n máa tọ̀ kò tàbí ṣùgbọ́n kí wọ́n máa kàn náà ni o wọ́n sì máa jẹ́ni tá a lé jìnnà síkè ọlọ́run ọlọ́run á ní kọ́ ọmọ bẹ́ẹ̀ wá o gbogbo ẹni tó bá ní òun ọ̀lẹ́ni tó òun ó tún máa gbọ́rọ̀ máa ń òun ọ̀lẹ́ni tó wọ́n máa tẹ̀ lójú لأملأن جهنم منكم أجمعين ọlọ́ni mo búra pé àtiwọ́ àti àwọn àpapọ̀ yín ni màá fi kún iná jahannam báyìí lọ́lọ́wọ́n bá ṣe ìlérí o pé iná jahannam yóò kún fọ́fọ́ tó bá di lọ́la al-qiyama iná jahannam yóò kún tí ò ní kó àyè kan bẹ̀ wọ́n á máa kó àwọn ọmọ náà wọ́n á máa kó wọn dàbẹ̀ ìdí nu tó ọmọ náà fi pọ̀ ju ọmọ àlìjáná lọ pé ọlọ́run ti lérí ó sì búra pípé iná jahannam yóò kún fọ́fọ́ fún iblis àti gbogbo ẹni tó bá gbọ́rọ̀ sí lẹ́nu. tó ìgbà tí àwọn èèyàn bá wá ń wọ tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyamah tó máa yọ ọmọ náà sọ́tọ̀ tí wọ́n mú ìyẹn ẹgbẹ̀rún dín kan nínú gbogbo ìyẹn ẹgbẹ̀rún tí wọ́n ń kó wọn dà síná ìyẹn ẹyọ kan sálì jẹ́nà bí ọmọ náà ti wá pọ̀ tó yìí tó ti kí wọ́n pọ̀ òní láárí wọ́n máa dà wọ́n bẹ̀ iná máa mì wọ́n òní kú ó wọ́n máa mì wọ́n páyé tún sẹ́kù.

tó ń kó àwọn ọ̀daràn dàbẹ̀ tíjà anamọ sí ń pariwo tí òye pariwo ọlọ́run ọba wa ọba tọ́gatọ́ gbangban ọba oníbùkún yọ wá gbé ẹsẹ̀ rẹ̀ lé náà jahannam tó bá gbé ẹsẹ̀ lórí náà jahannam jahannam ọmọ wa pariwo pé kọ́tìn kọ́tìn ó ti tó mi o ó ti tó mi iná ọmọ wa yọ ọmọ kákò yọ ọmọ kákò yóò máa dínkù sí bó ṣe fẹ̀ tó tí ó fi wá tóbi dọ́gba pẹ̀lú àwọn tó wà ń bẹ̀ àdéhùn ọlọ́run bá pè pé jahannam òkun náà ọlọ́run dákun má jẹ́ àmàbẹ̀ má sì wá lọ́mọ abẹ̀ torí pé ara ti wọ ọ̀ràn náà ọlọ́run má sì wá lọ́mọ náà tọ́ a ti mọ̀ ikú dodo làdéhùn ọlọ́run yíyẹ àwọn kan náà ní ọ̀wọ́ náà ìdí nu tó fi jẹ́ pé púpọ̀ nínú àwọn ẹni tó ṣìnà kò síbẹ̀ ṣe lè gbìyànjú tó láti pé kí wọ́n mọ̀nà tí wọ́n dà yín lọ nítorí pé ẹni tí àkọọ́lẹ̀ bá ti gbẹ lórí rẹ̀ pé nánà ní ọwọ́ kò sí ní tẹ̀lé ṣe sọ̀rọ̀ rẹ̀ ìyànjú wo ni àwọn ànábì Ọlọ́run gbà pẹ̀lú àwọn kèfèrí ṣùgbọ́n gbà tó ṣe pé àkọọ́lẹ̀ ti síwájú pọ́ máa ná làwọn eléyìí kò sí ní táwọn ju wípé dídí àwọn ànábì ọlọ́run sáàrin wọn ó ti ba gbogbo àwáwí tí wọ́n lè máa fẹ́ tìràn má lọ́jọ́ gbẹ̀ndà kìámù ó ti bàjẹ́ àgbọ́ ni àmọ́ ni ìbáṣepọ̀ àgbọ́ ìbáṣepọ̀ àmọ́ àbá ti ṣe bẹ́ẹ̀ ayé rẹ̀ ti bàjẹ́ torí ẹ̀ àṣetán bàbá wò á rí i pé nínú ètè rẹ̀ àti irú rẹ̀ ó lè máa dunnú kókó kó wọn máa lu make an achievement pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó nìkan ló wọn bá sórí ibù ó nìkan ló wọn bá máa dábẹ́ nu náà ìyá wọn bá wá burú jáì torí ńgbà tí ìyá bá dáwọ́ nìkan jẹ ìyá máa dùn yàn án ju bó ti ṣe máa lọ. yàtọ̀ sí tí ìyá bá tọrọ ṣe ẹ̀yin náà rí tiyín pé bẹ́ẹ̀ ni ah àjọ máa fara ní o gẹ́gẹ́ báwọn ọmọ nọ́ọ̀sì máa ṣe wáàzì fúnra wọn gbà bá náà wọn dà sí rọ́ọ̀f ẹ̀yin náà sì wá lọ́nà abẹ́rẹ́ bẹ́ẹ̀ wa bá wa wa bá gbogbo ọ̀nà tá a bá ságbà ẹwà bá wa náà ni pé kásásì kẹfẹ́ rí láti bára wa nu náà torí kéèké kí máa ṣe fanfa sí nítorí tọ́lọ̀ àwọn anáni ọ̀màdé wọn àti wàǹfà máa ebi gbogbo alájọ wà ń bẹ̀ ẹ́ wà ń bẹ̀ ní inna kullun wa ló wà inna Allaha qad hakama bayna ti láàrin àwọn kí máa bú wa sí kí ṣe pé àwa sì yín lọ́nà àwa tẹ̀ lọ́nà tó dáa níta ni ẹ̀ ṣe náà làwa náà la hawla wala quwwata illa billah tó iblis náà àsìkò tí ó rí pé òun lòún jó olórí ibú àkọ́kọ́ ní ìsìnkú tí ìmẹ́nìkejì tí ó jó olórí ibú kò wú láti dánìkànjẹ́ olórí ibú tó yẹ káwọn mínú tún wà ń bẹ pẹ̀lú òun ìdí ni tí fi ń rò pé ó yẹ kóun lè ṣe báyìí ó yẹ kóun lè pitú báyìí ó yẹ kóun lè dára báyìí kọ́mọ́ bàjẹ́ pò nìkan ló wọ́n wà ń bẹ̀. ọlọ́wọ́n bá sì jẹ́ ló ń tẹ̀ pé bẹ́ẹ̀ ni ẹni tó bá hù orí ibu tiẹ̀ yìí náà ìyẹn ni kó ti kọ àkọọ́lẹ̀ náà tẹ́lẹ̀ náà káwọn olórí ibu ọ̀wà ọmọ náà wà ọmọ àlùjẹ́ náà wà ẹni tó bá tún á hù orí ibu tiẹ̀ yìí náà gbogbo pátá lájọ dànù náà á da gbogbo yín sínú náà ni. sọ́yìn kí náà ṣetán ni ó dùn bẹ́ẹ̀ yẹ́s òun ní dání kan wà mẹ́ẹ̀ tonti pé ìyá àti bàbá ńlá yà ń tiẹ̀ ìyá àti bàbá ńlá yà wọn náà ronú sí àtàrà náà lọ́lọ́run ti da iná lọ́lọ́run sì fi jẹ́ ń yà sọmọ kí iná wọn kọjá gbogbo bó ṣe ń rò tọ́ ọlọ́wọ́ bá náà ló sọ pé inna batsha rabbika lashadid ọwọ́ tọ́lọ́ máa fi fìyà jẹ àwọn ọ̀tá rẹ̀ ó lé o. Ọgá gbogbo ọtọ ọlọ́run sì ni Iblis ilé ìjọba àwọn. torí ẹ ẹnìkan sọ pé ẹ kò síná ó ní kò síná gbàgbọ́ tàwọn ni pé kò síná kí mùsùlùmí o gbàtà sọ fún mi pé ọ̀ wá gba Islam kọ́ ọ má bàa wọ̀ náà ó ní iná ń bo. ó ní wọ́n sọ fún pé iná lálùkìyàmà ni ó ní kò síná ó ní táwọn mọ̀ ni pé paradise wà ẹni tó bá ṣe rere àwọn ẹni tó bá jẹyìn abú báwọn bá ti kú tí wọ́n bá sin wọn ọparí nù ẹ wo àkídà o. àtẹnudó serere, rere àtẹnudó ṣàìdá àtẹnudó sọlọ́n àtẹnudó sọlọ́n àtẹnudó sọlọ́n lọ́kàn àtẹnudó sẹ́bọ́ sọlọ́n ogun apáta lọ́lọ́n gbé dìde ńjọ gbẹ̀ndà kìíyà. tó bá ṣe pé nùsàárì lọ́ba tán sí pé àníwọ̀n ní gbé wàndé àwọn ọ̀daràn ó tún pọ̀ jù báyìí lọ wọ́n tún pọ̀ jù báyìí lọ torí kọ́kọ́lọ́kọ́ ẹni tí ò máa dáràn náà máa pẹ́ wáì kó o kúkú dáràn wà lóko ẹnu sàárè náà ni ó parí sí kò sí kò sí náà kankan tó ọlọ́wọ́n bá wá darí ọ̀rọ̀ sí ọ̀dọ̀ Adam aleyhi salam lẹ́yìn náà bó lẹ rò pé baba ńlá wa máa báwo ni ọ máa rò nígbà tí gbogbo ṣẹlẹ̀ yìí ń ṣẹlẹ̀ níwájú ẹ̀ báwo lẹ rò pé ròrí rẹ̀ ni ó rì nígbà tó rí ti ń ṣẹlẹ̀ yìí torí pé òun nísìn ìgbà kọ́kọ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀mí dé sí lára iná ló ti fi bẹ̀rẹ̀ gbésí ayé rẹ̀ máa rí wàhálà báyìí ó túmọ̀ sí pé ilé ayé tá a wà yìí kìí ṣe ilé tí wọ́n máa ti jókòó nasẹ̀ o ilé wàhálà la wà yìí o anabi adam aleyhisselam inú àlìjáná ló sì wà báyìí tí gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ lójú ẹ̀ lódodo kìí sùn lọ ṣẹlẹ̀ sí ìbílísù ní ń ṣẹlẹ̀ sí ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ sí àwọn kan káwọn ẹni tí ò tí ì ṣẹlẹ̀ sí kí wọ́n má jókòó fẹ̀yìntì o kí wọ́n má sàṣùn nara pé akókó ah, ah, ah, kẹkókó sàrà nìkan ṣe ẹni tó bá lọ́mà tẹni tó dé láàrin tẹni tí ó rèlù òun náà dára rẹ̀ mọ́ òbí gbèsè ayé ṣe rí nu ọwọ́ ọ̀sẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí iblis ní ìṣubú ti ṣe jọ́ta fún baba ńlá wa àtàwa tí ń ṣe ojú baba ńlá wa ní ìsìn tí ìbílísù sì ń lérí léka báyìí níwájú ọlọ́run gan-an fúnra ara rẹ̀ yóò túbọ̀ mú kí ẹ̀rù ọmọ bá anabi adam aleyhi salam pé ilé ayé yìí àbí gbèsè ìsẹ̀mí tọ́lọ́run bá ní kó wọ́n máa ṣe yìí kọ̀mọ̀ ní ìrọ̀gbọ̀ yóò mọ̀ kún fún wàhálà àtìgbà ni baba ńlá ó ti máa rò pé yóò kún fún wàhálà ṣùgbọ́n lọ́wọ́ bá pẹ̀lú àánú ẹ̀ ó wá nínú hadith ti abdullahi bin abbas radiyallahu anhuma ó ní ẹgbẹ̀rún kan ọdún ló ń bẹ láàrin anabi nuha aleyhi salam àti anabi adam aleyhi salam tó fi jẹ́ pé ẹnìkan ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ ṣètọ́ ni òrí sẹ́ǹsì fẹ́gbẹ̀rún ọdún fẹ́ kí gbogbo àwọn èèyàn bẹ lórí pọ́lọ̀ nìkan ni wọ́n ń sìn gbẹgbẹ̀rún ti pé gẹ́rẹ́gẹ́ báyìí ni wàhálà bẹ̀rẹ̀ ni ọ̀wá tamádò nìyí ìdínú má sí ó lòun ò ní gbọ́ wọ́n ní má sí ó lòun ò ní gbà ẹnikẹ́ni tílẹ̀kùn ọ̀ràn bá tọwọ́ rẹ̀ sí ọlọ́nìkan lọ́mọ ibi tọ́ràn lè sàdé torí ẹ̀ ló sì jẹ́ kó àwọn onílàáka ìláyé wọn kì í fẹ́ láti jẹ́ sábàbí kọ́ràn wà tọ́ eléyìí sojú baba ńlá ìbálò sọ pé laqad khalaqnal insana fi kabad inú wàhálà la dá yín sí nù wàhálà la dá yín sí wàláì ilé ayé tá a wà yìí ẹni tí ìpọ́njú ọ̀bà ẹni tí ìdààmú ọ̀bà wàláì inú wàhálà ló wà inú ìpọ́njú ló wà àyàfi kó jẹ́ pé kìí jáde síbi tí ó ti rọrùn àfi kó jẹ́ pé kìí bẹ́ nìkan sí ẹnìkan ìbá sí kò sẹ́ni náà kódà tó fi dórí àwọn ẹni tí wọ́n rí lé ayé àtàwọn ẹni tó rí pò rẹ̀ wàláì gbogbo wọn nu wàhálà wọn wà ìdí ni tó fi jẹ́ pé ìwọ nísìn ò ń rí ṣe àwọn èèyàn ń gbéṣẹ́ wá fún oníṣẹ́ ọwọ́ ni ọ́ wàá rí kí bínú rẹ̀ ṣe ń dùn ntí ó ta ìpèsè rẹ̀ sí rẹ̀ yóò ṣẹlẹ̀ nígbà tó máa sọ fún ọ pé ah mẹ́yìn sì ṣe ń rí sẹ́ níbi tẹ́ wà yìí ah, wà lọ wọ àwọn ẹrù ọlọ́yin sẹ́yìn kan náà ni wọ́n lè fọ́ lẹ́rìn látàárọ̀ díjọ́ márùn-ún tí wọn ò ní rẹ́ni gbéṣẹ́ wá sẹ́wọ̀n pé àyè yẹn ńlá kàrà pé ah, ọlọ́mọdé ríru ẹ̀ ó ti fi hàn pé wọn náà lè padà wá ríru ẹ̀ <laughs> láti sìn ló ti máa múra lẹ̀ ilé ayé tá a wà yìí yéé ṣebi tí ó ti máa dán lọ títì bẹ́ẹ̀ náà ni tí ẹ máa ń gbé tẹ́ ẹ̀ rí pọ́njú tẹ́ ẹ̀ rí wàhálà wọ́n á gbọ́ pé ẹnìkan náà ń gbé tòsí yín ó rí pọ́njú ó rí wàhálà ẹ̀ rí i pé dààmú ọba yín irú bo làwọn á ń gbé yìí bó lọrọ orílẹ̀-èdè yìí ṣe wáá rí ibòmíì náà àwọn náà ní wàhálà tiwọn náà àwọn náà ní wàhálà tiwọn náà tó bá ń búra fáwọn ẹni tó gbapò àwọn ẹni tó gbapò wípé wọn á máa ṣèlú ẹ̀rí pé níjọ́ yẹn kìí sasọ tí wọ́n ní sàlẹ̀ àgbà tí wọ́n máa wọ̀ lọ́jọ́ tó máa ń búra fún wọn aṣọ tí wọn ò wọ̀ rí àkọ́kọ́ ni wọn ò kọ wẹlẹ́yìn ni máa wọ̀ wọ́n ní bòlá ṣe mà ṣe bẹ́ẹ̀ yàn làwa náà tó wáá pé wọn náà ni wọ́n fi ṣe gómìnà sásọ tó tu wá nílé lọ́wọ́ tó pé wọ́n ti rí lọ́rùn rẹ̀ rí wọn ò tí ì rí lọ́rùn mi rí àmọ́ àwọn ìyàwó ti mọ̀ pé mo ti rán alé tẹ́lẹ̀ so àwọn náà máa sọ pé sẹ́yìn wàá lè dá tuntun ni pẹ̀lú rúpò ńlá tọ́lọ̀ ń fún yín lónìí ọlọ́dà sọ tuntun ni wọ́n wà pété alọ́ máa sọ́ọ́rán jù tó dá ńlẹ̀ yìí wọ́n lè ran tó ẹ̀ márùn wà láì tí wọ́n máa da padà pé ẹ̀tún ra mi eléyìí ọ̀ máa sọ̀ràn ẹ̀tún gé mi ìfẹ́ lómi ìkọ́ran wò ẹ̀tún gé mi ìfẹ́ lómi ìkọ́ran wò kó tó di pé ẹ̀ ń ra sọ nǹkan wọn èyí tí wọ́n á ní wọn wọn gbọ́dọ̀ gbé wọlé wọn wọ́n sọnù ni o nítorí ipò ńlá wa ní ronú pé ipò yìí kí kọ̀mọ̀ ní rọrùn kọ́ ẹgbẹ́ rìn tá a bá wọbẹ̀ náà lábàjáde ń gbọ́ bá yà nítorí pé ti gba pò nísìn gbogbo ọ̀ràn tí èsì tiẹ̀ wọ́n ní gbogbo wàhálà tí èsì tiẹ̀ wọ́n ní wọ́n lọ fà á torí ẹ̀ gbogbo agbátá la rí su ọlọ́run ló mu gbogbo alárí kójó ń ọlọ́run ló mu òjò yìí sì ń wọlé ó sì lọ. àkọ́kọ́ táwọn ọkọ wí ni pé sáà níjọba ńlẹ̀ ni <laughs> ọ̀dà ìjọba tá a wá ní òun lọ́wọ́ àríkójú ọrọ ìjọba ló ní kótó gbé ilé yín gbogbo òrùlé rẹ̀ ìjọba ló ní kí àgbàrá ọ̀sán wọlé yín bàbá tiẹ̀ ríta papọ̀ tìpínlẹ̀ ńkọ́ ibẹ̀ àyà tiwọn náà lákàrà pé ah, ẹ gbọ́rọ̀ nonsense táwọn èèyàn yìí sọ ni ẹ gbọ́rọ̀ fish foolish tí wọ́n ń wí ni ah, <laughs> ẹ̀yin náà gbà kó ìṣẹ́sẹ̀ lẹ́sìn ẹ̀yin náà jẹ́jẹ́jẹ́jẹ́ ni kò wà lẹ́ nígbà tẹ tọrùn wọn kọ́ lọ́ra fi di tiyín bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ Mr. President wípé òun ni the first man in the Federal Republic of Nigeria bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ fọ́tò òun yìí lẹ́ẹ̀ máa rí fọ́dún mẹ́rin ẹ gbé ibi sẹ́yìn ẹni tó bá tókù tutọ́ sí fọ́tò lásán nípa wọ́n lè rán ọkú kó tutọ́ sí olórí orílẹ̀-èdè tutọ́ sí olórí orílẹ̀-èdè fọ́tò yẹn ọmọ kò tọ́ wà ní inú tiẹ̀ Boko Haram tí ẹni tó wà ń kò bá ronú kan àwọn ọmọ abú tí ń pààyàn kò sí tó lè máa jẹ tí ó lọ lọ́nà rẹ àfi tí ó bá lára rẹ̀ ẹ i pé àwọn ọmọ olórí ibú náà ńgbà wọn rí i pé ti ń sọ àkàrà olóró lẹ̀ táwọn ti ń sọ ọ́lẹ̀ jìnnà díẹ̀ kéé kọbi ara sí pé nǹkan kan gbé wábi tó wà ẹ rí i pé kíákíá lọ padà ń kí á ló lè máa jẹ tí ó dùn lẹ́nu ẹ̀ wàláì kò sí. lásàkọ́ làwọn ìyàwó náà ń sunkún lórí tẹlifíṣàn ẹ fẹ́ pọ́pọ́ mi ni <laughs> ẹ rò pé gbẹdẹmukẹ náà ni gbogbo oko ni so bílẹ̀ ayé tí wàá ṣe rí nù jàmá torí ẹ ẹni tí ọba wa wà nulẹ̀ ayé yìí tí bá wò ó pa àìdá òní ṣẹlẹ̀ àìdá òní ṣẹlẹ̀ níjọ́ tó bá ṣẹlẹ̀ sí ìmọ̀ amúru wọn lọ ni o ẹ̀hẹ́n tí máa ń dùn wọ́n mọ̀ palẹ̀ mọ́déjọ́ tí ọkàn tí máa ń dá ọmọ tí ó burú torí ẹ ló ṣe jẹ́ pé anabi ti pàkíyèsí wa sí gbogbo eléyìí ó ní ẹ àǹfààní nǹkan márùn kó tó di márùn máa yín ìgbà kó gbó tó dé kásùnkájí kásùnkájí ní kálukú fi bọ́ ọjà omi ò tún yọ kọ́dà ń gbà náà lọ sẹ̀sẹ̀ pé torí ẹ ìgbẹ́ ewé kó tó di pé ó gbò torí tá a lè ṣe léwe kò dájú pé a lè dán bá tẹ́bá tí wàá fèwé yín ṣe tọ́lọ́hún ẹ rí i pé tẹ́ bá dàgbà ẹ máa gba aládọ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ lè ṣe má nínú àwọn náfìlà tẹ́ ti máa ṣe léwe bákan náà ìgbà tẹ́ ẹ ní ẹ tètè ṣe dáadáa lẹ́ẹ̀dìgbà tẹ́ ẹ̀ ní ní o torí pé gbogbo ẹni tó bá jẹ́ ọ̀dọ́ ntí máa padà gbẹ̀yìn wọn náà ní kíni ogbó tọ́lọ́wọ́n bá tètè pa ẹni tó bá sì jẹ́ abọ́rọ̀ ntí máa padà gbẹ̀yìn ọ̀rọ̀ bọ́lọ̀ fẹ́ gbàdánwò rẹ̀ dé òun náà tọ́ba wa lówó tó lò dáadáa tó fi ṣe tọ́lọ́ tó fi ṣe ntí yóò jẹ́ sábàbí dáadáa fún ọ lẹ́yìn wọn ọ̀la tó ọ̀bá ní má sọmọ kó sera rẹ nù. bẹ́ẹ̀ náà ni ìsẹ̀mí rẹ kó tó di kú mọ́ lọ ẹ lò dáadáa á kù kò sí bá a ṣe pẹ́ tó á lọ ọjọ́ kan tá a bá sì lọ kò pé kí mímì kan mì lára lé ayé ìjọ tó lọ wọn pa ayé rẹ náà ni wọn pa àwọn tó jù wá lọ ti lọ wọn ti lọ wọn ti lọ nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ ọjọ́ tó lọ fẹ́ kálí ayé kò tí ì tó tọ́ba tó yọ ká bákan náà anabi sallallahu alayhi wa sallam ni faragaka qabla shughlika ìgbà tẹ́ ẹ dilẹ̀ ẹ lò dáadáa o ìgbà tẹ́ ẹ rojú kójú rírí o tó dà ìrojú torí ké ńgbà kan nù gbèsè ayé yín ó dilẹ̀ gan onímọ̀ tó ń sè wákàlẹ̀ kan máa jókòó kọ́ máa lọ́ọ́ nájú ká bàbá yìí ò ní sẹ́ni ó dilẹ̀ nìyí ó dilẹ̀ ni ó yẹ kó o tètè lu àsìkò fún tí ó wúlò fún ọ torí ń tá a ṣe lásìkò tá a dilẹ̀ tí àìrójú bá dé kódà nígbàgbọ́ pàwọ́ la ṣe gbígbèsè ayé ṣe rí nu ẹlẹ́karùn àlàáfíà yín ó tó di àárẹ̀ mọ́ yín lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ mú wọn lò ká ṣàǹfààní lára wọn. nítorí wa lọ di eléyìí òun náà ní pé baba ńlá wa Ádámù aleyhi sẹlẹm iwájú ní gbogbo ní ti ṣètọ́ni ń sọ yìí ti ṣẹlẹ̀ ó sì ṣẹ́jú rẹ̀ bí ti ṣe sórí ibú wọn wá ń ṣàdéhùn fún wọn pé wọ́n sórí lásìkò tí wọ́n ń ṣàdéhùn fẹ́ lómi pé yóò sórí ibú sọ̀rọ̀ pé wọ́n tó sórí náà ó túmọ̀ sí pé iṣẹ́ ńlá ń bẹ wájú tó fi rìn débi à olórí ibùn ò ní fẹ́ kí wọn náà olórí rẹ̀ ṣe torí ẹ̀ ọlọ́wọ́n bá wa dojú ọ̀rọ̀ kọ Adam ọlọ́ni wa ya Adam uskun anta wa zawjuka aljanna fakula haythu shi'tuma ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين Allah ní rẹ Adam ìwọ àtìyàwó rẹ o máa gbénu àlìjáná yìí ẹ máa jẹ síbi tó bá wù yín nínú àlìjáná ẹ sì máa jẹ nu gbogbo tó bá wù yín nínú tó wà nínú àlìjáná ṣùgbọ́n o ẹ má ṣe súnmọ́ kìí o kí ẹ má bàa di ọ̀kan nínú àwọn alábòsí ẹ má súnmọ́ kìí o kí ẹ má bàa di ọ̀kan nínú àwọn alábòsí ọlọ́run ló lálìjáná kìí ṣe tèèyàn ọlọ́run ló lálìjáná kìí ṣe tèèyàn ẹni tó bá sì wù Ọlọ́run ló lè fi sínú àlìjáná yóò sì ṣe léèwọ̀ fẹ́ni tó bá wù Ọlọ́run dákun má ṣe léèwọ̀ wa Ọlọ́run ọba wa olúmọ̀ ń ṣe sàbọ́bá ti ṣe wù kí ni Ádámà ṣe fọlọ kí ni Hawa ò ṣe fọlọ tọ́lọ̀ ń fi wá gbá àwọn gaba tọ́lọ̀ ń fi ní káwọn wà lálìjáná bó ṣe wù Ọlọ́run àmọ́ ṣe gbogbo asáàrí ní tí Ìbílísì ṣe níìsín abáàrí àríkọ́sẹ̀ àbáàrí ṣe ọlẹ́tọ̀ sí yí àtọ́lọ́wọ́n bá lọ́wọ́ fi jẹ́ àbí ọlẹ́tọ̀ sí dáadáa ọlẹ́tọ̀ sí. torí ẹ̀ a sọ pé kí ni tí ọlọ́run ṣe fún ádámà láàrin ìkẹ́ àti ìṣedọ́gba èwo lọ́lọ́run ṣe fún ádámà ìkẹ́ lọ́lọ́run ṣe fún ádámà yẹnni pé kò bùkátà ká pé nǹkan kan ló ṣe fọ́lọ́run tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀ fún ni èwo wa lọ́lọ́ ṣe fún iblis láàrin ìkẹ́ àti ìṣèdọ́gba ìṣèdọ́gba lọ́lọ́ ṣe fún iblis kí ló fà torí pé ń tọ́ dọ́gba pẹ̀lú ìwà rẹ̀ náà ni kò ṣe kí ni kò sórí ibu tọ́ tọ́wọ́n á bí ẹ̀yin léèrè pé ẹsẹ̀ sá o ṣé ìṣèdọ́gba ọlọ́ọ̀lẹ́ ń fẹ́ ni o àbí kẹrẹ̀ care. Let me àbí justice ah justice mani so ó túmọ̀ sí pé àánú ọlọ́run làwọn fẹ́ ìkẹrẹ̀ là ń wá àmọ́ justice ah agbára wọ̀ ọ̀ka ẹnìkan ò ní wà lùjẹ́nà tó bá pé justice ní kí náà sí ganan ẹ̀sìn wo la rí sí tẹ́lẹ̀ ìjẹba ṣùgbọ́n ìkẹrẹ̀ onítọ́ sáwọn ọ̀daràn o ìkẹrẹ̀ onítọ́ sí àwọn ọ̀daràn tó bá ti jẹ́ mùsùlùmí ò lè rí kẹ́ ọlọ́run ọlọ́run ní ìwọ Adam máa gbé inú àlìjẹ́nà ìwọ àti ìyàwó rẹ eléyìí túmọ̀ sí wípé a nílé tá a lè máa gbé kódà o kódà o arílégbé ọ̀dà o yálà eléyìí jẹ́ tiwa àbí ó jẹ́ tiwa. kárílégbé ńtọ́ dàní torí a máa sùn ta kọ̀ yọ ọmọlúwàbí. ìdínú tó fi jẹ́ pé ìgbà tá a bá fẹ́ bùyàn kànyàn lábùkù á pè kí ni ọmọ àta bàbá sì jọ ọmọ lọ á pè bàbá àta ìyá àta. tọ tiẹ̀ bá lọ. ọlọ́run á sọ fanabi adam aleyhi salam pé wà á tìyàwó rẹ ẹ̀yẹ́ máa gbé nu aljanna. tẹ̀lé ìtumọ̀ sí pé ntí ọ̀dà ló ń ṣe o onílé ṣùgbọ́n bá ti sú ọ á lọ sùn gáràjì kí ló dé olùfẹ́ máa sùn tí àwọn ọdẹ nì ọdẹ gan-an ti ń sùn ta. wàláhì tàláhì kèsè pọ̀ wò nà kèsè pọ̀ wò nà lóòótọ́ iṣẹ́ ìlú ni àwọn kèsè pọ̀ nà torí gbogbo èèyàn ló wù láti máa sùn lé rẹ̀ ṣùgbọ́n gbà mí ní tí wọ́n gbà ń bẹ̀ ní ń wù owó tí wọ́n gbà ló mú kọ́pọ̀ àìmọ́yọ́dẹ́ gánà wà ń bà náà bàbá oorun yọ mí lẹ́nu lálẹ́ <laughs> so bí ṣe máa sá lójoojúmọ́ nù níjọ́ tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ìní àwọn àmọ́ pé lóru àná ni tó ẹ máa gbénu àlìjẹ́nà eléyìí túmọ̀ sí wípé gbígbé léhùn ọlọ́run fi pọ́n wa lé gan tọ́lọ́mọ bò sí wa lẹ́ranko ó tún wá túmọ̀ sí pé mo ti gbálé mo ti kọ́lé ṣùgbọ́n níyàwó kì ṣe ń tọ́ da o èsì ntọ́da ẹ̀wọ̀n kó ntọ́lọ́ sọ pé ó ní wàyà ádámù skun anta wa zawjuka aljanna wà ádám ìwọ àtìyàwó rẹ̀ máa gbénu aljanna kí ni láàrin ilé tó kọ́ oní yàrá mẹ́wàá ni yàrá mẹ́wàá sẹ́wọ̀n pé wọ́n pè tọ̀ adìyà ńkọ́ kí ni jẹ́ adìyà ìyàwó ni ṣé kò tí ì síyàwó pé ah kò tí ì síyàwó kò tí ì kí á ní láàrin gbogbo àwọn yàrá kí lẹ́kọ́ bẹ̀ kí lẹ́kọ́ bẹ̀ dáa tẹ̀lé yìí túmọ̀ sí pé tètè fẹ́ yà o ọ̀nkàn dàgbà dànù ni o ẹ̀ẹ́n so nítorí pé ẹni tí ó fẹ́ yà o oríṣiríṣi aburú oríṣiríṣi èrò àṣetán ni ọmọ bọ́ sórí rẹ̀ tí ọmọ ronú bá rí tóbìnrin lọ́ọ́lẹ̀ àfi kí n kó wọn ra mu ni àbí kò wọ́n lé mu ni àbúrò rámú àbúrò lé mu fẹ́tì ẹ̀ tí wọ́n máa bẹ pẹ̀lú rẹ̀ rọrùn ìyẹn máa ronú torí rẹ̀ ó gbóná tó ṣe pé tí ọba jẹ́ pé ọba lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ tá a fọ̀rọ̀ lọ ó súnmọ́ kọ́dọ̀mùtì lẹ́yìn ìgbà tí ò ti jọ́ mùtì rí torí ìgbà tí ọba wábi tó lè gbé ìrònú sí tí ò rí lọ́kàn kíkọ́ lọ́bùn ra gúldà ni. náà bá ẹnu pé yẹs ìrònú ti lọ báyìí náà bá dọ̀mù ti bẹ́ẹ̀ ṣe dààmú gbónú torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́rí wọn ni tí ọgbọ lọtí àwọn ọ̀yanilẹ́nu fún ìwọ bàbá bàbá alágbájá tí sì tún mú gbó ó tún fi há etí owó emabébà ó fi há tí bíi pẹ́ẹ́nì lọ́dọ̀ àwọn kápẹ́ńtà wala hawla wala quwwata illa billah ṣé mo kọ́kọ́lọ́kọ́ tí mo gbọ́ àṣírí ètú àfi tí wọ́n máa fẹ́ yà wò ìyàwó ọkàn reza aláàmújọ kan ni pé ah, ẹ bá ń bá wọn sọ̀rọ̀ wọ́n mú mu kú ìmú kú rú èwo àgbọ̀ yorùbá wọ́n mú gbó ẹ́ la hawla wala quwwata illa billah tó torí di eléyìí ẹja afẹ́yàwó ẹja afẹ́yàwó ẹ̀yin òbí náà ẹ máa dágbà ó eh? di ọdún léyà tí ń bọ̀ gbèsè léyà ọdún yìí o léyà ọdún tí ń bọ̀ ni o torí ń o ẹ tètè lọ torí pé bí ó sì máa tajà náà lọ gbóyún ẹyẹ wálé. ìwọ àtìyàwó rẹ jọ máa gbé bẹ́ẹ̀ ẹ̀kọ́ tún bẹ́ẹ̀ o ìyá ń dá gbé bàbá ń yọ wá kò sáàyè fúnnu Islam bẹ́ẹ̀ ìyá ń gbókè odò bàbá ń gbé sálẹ̀ odò bó ṣe wù wá ká máa gbé nu ọ̀dájú pé ẹ gbádùn. uskun anta wa janna àtiwọ́ àtìyàwó rẹ jọ máa gbé bẹ́ẹ̀ torí rẹ̀ ti so igi fún ti pẹ wọ́n á ní wàá múyàwó onímọ̀ọ́sì ronú sí ná àà wọ aláìfẹ́ ọ ọmọ ti kú jọ súná ti fìyàwó fún ọ kọ́ máa tẹ̀lé ọ lọ ni eléyìí pàtàkì púpọ̀ jẹ̀mọ́ ẹ jọ máa gbé nítorí pé tẹ́ ẹ máa ti ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ kò ní pẹ́ kò after all kí ni láàrin rẹ̀ kí ni àǹfààní ẹ̀. oskun anta wa zawjuka lọ́lọ́run sì sọ ìwọ àtìyàwó rẹ̀ kìí ṣe wà àtàlẹ́ rẹ̀. kẹ́bí ṣe ń ṣẹlẹ̀ láwùjọ tiwa báyìí àlè ń kálukú ń bá gbé ẹni tó ti sogún ọdún pẹ̀lú àlè wa ọlọ́gbọ̀n ọdún wa àwọn bàbá ológójì ọdún wa pẹ̀lú àlè tẹ́ bá fi kọ́jú orí wọn ẹ̀ẹ́dẹ́gbọ́n ti fẹ́ wọ sàárè wọ́n wá ń bí àwọn ọmọ àlè kalẹ̀ wọ́n á ní ìyàwó òun ni rárá o kìí ṣe ìyàwó rẹ o àlè ṣe ìyàwó ẹ̀ńtẹ́jọ sì yà jẹ́ ni torí de eléyìí ká jáwọ́ nínú àpàtì ọ̀yọ́ ǹjẹ́ tá a máa so yìgì lẹ́yìn tá à ń ti ń gbé nígbè zina títí a bá so yìgì kó tó di pa kú yìgì tá a so ó tó láti so àwọn ọmọ wa dẹ̀tọ́ bí wọ́n dọ́ ma halal rárá o. ọmọ zina náà wọ́n máa jẹ nígbà tó ṣe pé ẹ ti ṣòwò bí wọn ṣáájú kó tó di pé ẹ ara yín ọ̀dọ̀ wa ò ká bẹ̀rù ọlọ́run. uskun anta wa zawjukal janna ìwà tìyàwó rẹ rẹ o lọ níbo ni wọn wà á máa sùn ó ní as usual náà ni bí tó ń sun gbàbọ̀dá rẹ bá wà nílé náà ni ni mú ẹlẹ́dẹ̀ ṣe wọnú ọgbà abẹ́rẹ́ nǹkan mẹ́rin wàzọ́ ojúkà ọkọ àtìyàwó ni wọ́n máa jọ gbélé kìí ṣe pé ni àbúrò ni àbí kíníkan àbábúrò yàwó rẹ yàwó àìmọye irú wọn yóò ti máa bọ́mọ ọlọ́mọ sùn tọ́dún márùn àbúrò yàwó nípa yàwó dẹ́pẹ̀ nàgẹ̀rẹ̀ onú òní pé nǹkan lọ àbígbà tán róyún bá pété bó lọ jẹ́ oníbùkún olúwa ni. ńgbà padà wọn á mọ̀ kọkọ àǹtí òun náà ló tún yẹn náà fìlà lára àbúrò yàwó. ìyàwó wa ló wọn parọ́ òun à ó ti sùn gbàgbéra ti pẹ́ ìwọ ò fura líle rẹ̀ àbúrò tiẹ̀ wàá máa mú àbúrò máa ọkọ ẹ̀gbọ́n gánà rí aburú tó wà ń bẹ̀ pọ̀ náà aburú tó wà ń bẹ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa wò tí ọmọ wu àbúrò ìyàwó rẹ̀ dáadáa pé mo ṣe mistake àbúrò kí n

ọlọ́run ní kí wọ́n jọ máa gbénu àlìjẹ́nà eléyìí túmọ̀ sí wípé ìyàwó mi ọ̀dá alẹ́ jọ máa gbé náà ni ìyàwó mi dá ẹ̀jọ̀ máa gbé náà ni yẹsẹ̀ kọ́ àṣọ pé mo sáńlé kọ́dà gan anábì sallallahu alaihi wasallam sọ pé tíyàwó rẹ̀ bá sọ tí wọ́n fi ní kọ́ ọkọyìn sí lórí ibùsùn nínú ilé àjàkánná lẹ́tùjọ wà àbí àjàkánná lẹ́tùjọ wà torí pé mo ti fẹ́ tán kí n tó rí pé bó ṣe rí nu àdánwò tiẹ̀ nù ìjọba pé kálukú yóò mọ̀ pé mo sì yàn mú mo sì yàn mú àti pé bàbá rẹ kàn sọ pé ó sì yà rẹ mú torí kò sí ọkùnrin kan níjọ́ tí tóbìnrin bá dé sí i tí ò ní fẹ́ mú ọ sálé pé ẹyìn kìíní kan bóyá èèyàn pàtàkì ni ọ ẹni ọwọ ni ọ lọ́dọ̀ ìyàwó ọ. lè lọ dínà kó o bí jáde lónìí àti máa ná ni á bí owó ah. <laughs> ìwọ táwọn yẹn bá ike ẹ bàbá bàbá kékeré kéta náà tó ń gbogbo yín kó tó làwọn bá ní tọ ìyàwó díà lónìí. ọjọ́ máa gbé pẹ̀lú ìyàwó rẹ̀ ìgbà tí wọ́n sọ pé ń tẹ̀wọ̀ sọ̀dúkà ẹ̀kọ́ ńlá tó ń bẹ́ẹ̀ mẹ́yẹ o wọ́n lọ rí lọ o kì í wá sí pé gbogbo ọ̀rọ̀ kékeré hello dadi mo ń fẹ́ ká kìlọ̀ fọ́mọ yín o hello dadi ọmọ yín è gbọ́rọ̀ o mọ́mí bó bá jẹ́ pé ti láti ẹ̀wà lò ní sórí dadi mo ti fẹ́ jọ́ sùn ó ti sú mi. wọ́n ti fọmọ fún ọ ti jẹ́ ìyàwó rẹ̀ o hello dadi hello mọ́mí nǹkan dópin rẹ̀ o uskun anta wa zawjuka aljanna tó bá dùn wa zawjuka ni tó bá kan wa zawjuka ni wà tìyàwó rẹ̀ náà torí ẹ̀ làwọn olùmọ̀ sọ yìí pé nínú nǹkan tó dáa púpọ̀ jù òun náà ní kọ́kọ́ àtìyàwó yìí wọ́n sì máa jọjọ́ kọ́ àwọn méjì o nígbà tó dùn àti nígbà tí ó bá fẹ́ dùn ẹ̀rí ìgbà tí ó fẹ́ dùn tó bá jẹ́ pé àwọn méjì o wàláhì ó tètè dùn ẹnì kẹta bá ti lè dá sí báyìí ah, ẹ kàn pò sí nánu o torí pé àwọn abánidásí òun ó lè fẹnu wa rọ́ọ̀fù tí èkíní kejì wọn mọ ẹran tí n tó wí tí òfin ní gbà tí ó jẹ pé ẹ̀yin lẹ là lọ́yẹ̀ ẹ̀yin lẹ kọ́ lọ́gbọ́n tí ọ̀gbọ́n yà kí ni bó ló ṣe abẹ́ máa sóbin gẹ́gẹ́ bá obìnrin alápọ̀nlé tó bá ní ni wọ́n bá mọ̀ ọ́ pé ti rí ọmú ti pẹ́ wọ́n sì sọ fún bíi tiẹ̀ náà ah, kí ni tó ń gbọ́n tẹ lọ́kùnrin lẹ́yìn sọ́kùnrin aláyọ̀ lẹ́kan tí ó gbóbi mi wá lọ́la lọ́ba parí torí ẹ̀ náà sọ pé gbogbo tí bá ń ṣẹlẹ̀ kọ́ ọmọ abẹ pẹ̀lú ìyàwó rẹ̀ náà ni àti tètè mú káwọ̀ kó dìrẹ́ pọ̀ yọ yà tó bá pé wọ̀ kan ìyàwó rẹ̀ kan náà ni yàtọ̀ sí ìgbà tá a bá lọ́ọ́ gba àwọn èèyàn pé ẹ bá ní dá sí i rẹ̀ ló ọ̀rọ̀ ṣẹlẹ̀ tà ìṣẹlẹ̀ oní gbogbo ara alẹ́ ẹ wá o ẹ ṣé ara alẹ́ ẹ mélòó làwọn pè ọ́ táwọn ní ìjà ẹlòmíì ẹjọ máa gbélé fọdún mẹ́wàá ẹni gbọ́kùn àtìyàwó rẹ̀ kí wọ́n jọ pariwo mọ́ra wọn ṣé a máa ṣe pé ìyàwó ọ̀pariwo ni ọkọ ni ọ̀pariwo ńgbà tó ń pariwo ṣé a máa ṣe pọ́kọ ọ̀pariwo ni ìyàwó ni ọ̀pariwo ńgbà tó kọ́ ń pariwo lọ́ba sì tàn torí pé ńgbà tí wọ́n máa ń pariwo tíyàwó ọ̀dà wọn máa ń pé à ah, kó lè ọmọ sì lọ dàbí wèrè o so bẹ́ẹ̀ náà ni ìyàwó náà tó bá rí kọ́kọ́ ní pariwo tó hàn dídán pé kó ọmọ polo ẹ̀ lásìwín so ńgbà tí ìyàwó rẹ̀ bá sì ń ṣe wèrè yùn tí gbogbo orí rẹ̀ ń gbóná tọrọ ajáde kò lè ńgbà tó bá ìpadà dé inú tí ń bí wọn náà àti tí ń bí wọn náà yóò ti rọ̀ sẹ́wàá máa wòyàn ràn ẹ̀ ní sọ̀rọ̀ ni àgà ṣe bẹ́ẹ̀ yàn ń bú ni. sọgbà tí yẹn ti lẹnu tó fi lè búyàn ọ̀dà àforíjìyàn ọ̀dà àforíjìyàn <laughs> so lọ́ba sì tán so àwọn ìgbà tí wọn náà bá gan kalẹ̀ yẹn sọ̀rọ̀ ká ṣètò àná ti dé òun ó ti dé ńgbà yẹn tó wọ́n zọ́ọ́ jòkà wọ́n àtìyàwó rẹ̀ fakula haythu shi'tuma ẹjọ́ máa jẹ síbi tó bá wù yín eléyìí túmọ̀ sí pé ìgbà tí wọ́n lọ tọ́ àwọn mídìmídì <laughs> wálé. ọ̀rọ̀ àwọn gbé lọ́tún wọ́n tún gbé lọ́sì wọ́n tún gbé nu bútu àwọn sọ gbogbo ẹ̀ kalẹ̀ àwọn ẹ̀ma kó wọ́n bá yàrá bẹ́ẹ̀ ni ó kọ́ wọ́n mo ṣe bí yàrá no no no kó wọn nìkan wá jọjọ wá adúrú gbogbo èèyàn bọ́ gbé tọ́ba tí wọ́n yàrá o yóò ni mo ní bèrè bí tẹ́ wá ní àbùrọ̀mọ́ wádìí mi ká ah, ah. <laughs> ẹ̀ sì rọra mú àwọn kan jẹ ni. emu ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀ kò ní í fi nǹkan kan lọ yàwó ju èlùbọ́ lọ èlùbọ́ yóò bá jẹ gbogbo àwọn mídìmídì tẹ̀ wọ́n ara ńkọ́ haramu ní fóun torí pé lọ́n sọ fún ádámà ń bì onífàkúlá ẹ̀yin méjèèjì léde lárúbáwá kése fàkúl máa jẹ fàkúlá ẹ̀yin méjèèjì ẹ̀ máa jẹ kí lọ́ọ́ adé òbí jẹ́ kó sọ fún yàwó kíkẹ́ kó wọ́n bọ̀ ọ̀rùn sẹ̀mọ́n vita wá ní láfún ni káwọn máa rò tí wọn bá rí ọwọ́ yín di sẹmú ẹ pẹ ẹsẹ o <laughs> fọkúlà lọlọrun sọ ẹ̀yin méjèèjì ẹjọ máa jẹ eléyìí túmọ̀ sí wípé ọlọ́wọ́n bọ̀ fábòsì gbogbo àwọn wa tí wọ́n da ọlọ́wọ́n bọ̀ fẹ́ tọ́ ibi tó bá wù yín ni ká sí eléyìí ni ìdẹ̀ra tó ga jù máa gbélé yìí ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ tayọ bí tá fi ọ́ sí yìí o yàrá ìní tó bá bọ́ bomi ọ̀tẹ̀ èèyàn ní rílu irú lè ń gbé dáadáa torí sẹ́sì mọ́mọ́ èèyàn kí wọ́n ní ká má débẹ̀ ok kí ló wá wà mẹ́ so èèyàn rọ àárín lọ síwájú rẹ̀ pé kí ló wà mẹ́ tó wá ti rí dáyà ń bọ̀ ó tún sá padà <laughs> yóò fẹ́ mọ tó wà ń bẹ̀ nǹkan tí wọ́n fi sọ pé má débẹ̀ kódà tí ó bá jẹ́ pé yàrá náà ni ó wà gbogbo tó nídìí ni wọ́n máa gbé wá fún un ní rọrùn àmọ́ kò gbọ́dọ̀ débò mi kò sì sanwó lé wọ́n sì ń fún gbogbo ẹ̀ lọ́fẹ̀ẹ́ yóò pọ̀ ń pinnu pé wọ́n fẹ́ gbélé o mà kó wọn kúkú lọ háyà lé níbi tó wọn ti lè rìn síbi tó wù ọ́n torí pé ọmọ èèyàn fẹ́ kún ó di òun mọ́lẹ̀ ìdẹ̀ra ẹ̀jẹ̀ síbi tó bá wù yín ó tún ga ju ẹ máa gbénú àlìjáná lọ torí ẹ gbogbo ẹ lọ́lọ́run ṣe fún anabi adam aleyhi salam sẹ́mi kó àwọn ń bá wa tọ́ wò ni nígbà táwọn wà ń bẹ̀ wọ́n ń bá wa àrọ́mọdọ́mọ tọ́ wò ẹ̀rí pa ti gbúrò pé baba ńlá wa gbé àlìjáná rí nìsín ń wù wá àbí ó wù wá ń wù wá torí ẹ ayé táwọn baba ńlá wa jẹ wọn jẹ wọn fi tọ́ àwa náà lẹ́nu wò ìyàtọ̀ jẹ àwọn baba ńlá wa ó jẹ wọn ó sì jà wá náà torí ẹ ló ṣe jẹ́ pé tó bá ń pìtàn bàbá rẹ fún ọ pé kan jẹ bàbá rẹ ó ṣe kinní kan tó bá jẹ ọmọ halal tí ì sọ máa lè wàá rí i pé onímọ̀gbà tó mi dé ń dà lójú rẹ̀ torí pé ọmọ wò pé wọ́n nìyá yín jẹ ìwọ lọ lóòótọ́ yìí bàbá rẹ̀ bẹ́ẹ̀ náà nítorí má nìkan ti ṣe màmá wa téèyàn ò láǹfààní àti mà nígbà tí téèyàn wà ń tí màmá yẹn sì ti bọ́ sọ́ ti bọ́ sálùkìyàmà wà á rí kẹ́tẹ́ máa ń pìtẹ̀ yẹn fún ọ mọ̀gbà mi ń dà lójú rẹ̀ bá sì ní dáadáa ṣẹlẹ̀ sí mọ́mí rẹ̀ tí mama rẹ dẹni tó fi tara rẹ̀ rí ọlá ńlá tí wò ó sì láǹfààní àti mà nígbà náà torí pọ̀ wà kékeré kí ni máa ṣẹlẹ̀ èèyàn ní mọ̀gbà tẹ́rìn músẹ́ ń jáde lẹ́nu èèyàn téèyàn ṣe alihamudulilayi alihamudulilayi tó ń ti pé èwo lọ́tọ́ lẹ́nu nù nǹkan tí màmá rẹ rí kọ́tọ́ lẹ́nu ṣùgbọ́n ọ̀wọ́ pé màmá mi lórí inú mi ò máa torí ẹ anabi adam aleyhi salam àwọn ti bá a tó alìjáná wò ó mú ká alìjáná ọmọ wò ká àlìjáná ọmọ wọ ọlọ́run dákun má sì lè wọ̀ wá torí ká lè wọ àlìjáná náà là á ṣe ń ṣe islam o káwọn bá wọ náà làwọn ò sì jẹ́ kèfèrí o wọn náà tètè wo nọ́mbà rẹ wò wala taqraba hadhihi ash tó kíní gíngín tó bá kíní kan jẹ́ wá lélẹ́yìí o báàlì jẹ́nà ti ṣe tóun tó ṣe é pé ìbú rẹ̀ fífẹ̀ sánmà méjèèjì àtilẹ̀ méjèèjì ọlọ́run ní kéèyàn méjì kọ́ máa jẹ síbi tó bá wù wọ́n bẹ̀ ẹ dákun mélòó lẹ fẹ́ jẹ sí. àlìjáde èsì ìsebi tó ẹgbẹ́ àìkú ajẹ mángò àwa sọ kóró rẹ̀ lẹ̀ èsì ń kún yẹ̀yàn mọ̀kàn èsì báwo. àlìjáde akramakumullah wọn yìí sọ ń bẹ̀ à ń bọ̀ sí pé wọ́n pè wọ́n yàgbẹ́ pé ẹ mọ̀jẹ̀ agbábẹ́ yàgbẹ́ sí njó gbogbo nǹkan ní kẹ́ ẹ jẹ o gbogbo ibikíbi tó bá wù ní kẹ́ ẹ jẹ sí o ṣùgbọ́n gìyí ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ àdáwò ni gẹ́gẹ́ bọ́lá ti ṣe dọ́mi yẹn gbogbo nǹkan bá ní wọ́n ní wa ahabbu shay'in ila nafsi ma muni'at nǹkan bá sọ fẹ́mi pé kọ́ má ṣe ni máa wẹ̀ mí jù èèyàn mọ̀ á wò pé why why not tó báyìí baba ńlá wa anabi adam alayhi salam wọn kó àwọn ọgbọ wọn sì kó àwọn ọgbà ọlọ́run tó wá ṣèkìlọ̀ fún wa ó ní ẹ má dédí rẹ ó fatakuna mina zalimin kẹ́ ẹ má bàa di ọ̀kan nínú àwọn alábòsí o torí tẹ́ ẹ bá fi lè jẹ nínú gìyì ẹ di ọ̀kan nínú ẹni tó ṣẹlọ àbòsí ó ní pé ìka tí ọ̀tọ́ sí mú káfíńrẹ́ bíi kàkà káfi fìlà káfi diórí àwa fi débàdì àbòsínú ìyẹn ni pé ntọ́lọ̀ ni kò ọmọ ṣe ló ṣe èyí tó ní kò ṣe ò ṣe ẹ̀dọ̀ kanu alábòsí wọ́n gbọ́ wọ́n sì ń bẹ nínú àlìjáná yìí ṣetán òun ti sórí ibú ó ti sórí ibú ń ni wọ́n ń gbọ́ bọ́lọ̀ ṣe ń kà fún ádámù àtìyàwó rẹ̀ ikú kí wọ́n máa jẹ síbi tó wù wọ́n ṣùgbọ́n lọ́wọ́ á fi sí ó fi àmì kan sí ara kíkà pé òun ni wọ́n gbọ́dọ̀ jẹ o ìgbà tí ṣètọ́nù rí pé ah olú ẹ̀ ká àbùkù tó báyìí àbùkù ayérayé láéláé àwọn eléyìí wá fẹ́ rí àpọ́nlé ńlá yìí ah tí ó yẹ kéèyàn tún wọnà ìlara tó múyàn má forí kalẹ̀ fún un ńbọ lọ́lọ́ ó yẹ kó òun lé wọn jáde nbì. tó báyìí ní ṣètọ́nù bẹ̀rẹ̀ sí ní dètè lọ bẹ̀rẹ̀ sí ní pétépèrò gbogbo ọ̀nà tó ń wó ṣe láti lé wọn kúrò nù dẹ̀ra tí wọ́n wà yìí gbogbo ọ̀nà tó ń wó ṣe aṣọ yìí tọ́lọ́ ń fi sí wọn lára tí wọn ò fi rí hòhò ara wọn tí wọn ò sì rà sọ tí wọn ò dá mà ẹnì pé ńgbà tí a tó délẹ̀ la tó di pé aṣọ ọlọ́run fi aṣọ yìí sí baba ńlá wa àti ìyá ńlá wa lára wọn ò rí ìhòòhò ara wọn wọn ò sì mọ pàtó kí ló bo ìhòòhò ara wọn ṣètọ́ ni wọ́n fẹ́ mú wọn kúrò ní gbogbo eléyìí ṣètọ́n fawaswasa lahum ash-shaytan ṣètọ́n wa sọ ìròyìn ìròyìn sí wọn lọ́kàn àti gbọ́ tó bá ń pọ́ lọ́wọ́ bá bá fẹ́ wa dáadáa lóòótọ́ ó sì ní ká jẹ gbogbo nǹkan bó ló sì wá lè sọ pé àbí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ni ó ní kì í ní ká má jẹ á ó yẹ kó gba gbogbo ẹ̀ fún wa nì tọ́ àbáwá máa ṣe ṣètọ́ni ni àwọn ikúkú ṣe ṣètọ́ni kí ló dé tó fi wá ní ká má jẹ ṣètọ́ni sọ ìròyìn ròyìn sí wọn lọ́kàn nítorí kó lè bá a mú wọn rí ìhòòhò ara wọn وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين أني وآدم أتي حواء ìbá wọn pẹ lọ́rọ̀ gbọ́ ọ torí ẹ̀mí tèmi gbogbo ẹ lè yín ni mí o ṣùgbọ́n òtún òpè amọsọ ń o táwọn akẹ́mi ti wà sáájú yín lásán kọ́ lọ́lọ́ ni ẹ má jẹ́ gi yìí o lásán kọ́ lọ́lọ́ ni ẹ má jẹ́ ọ̀tọ́rọ́ náà ọ̀fẹ́ kẹ́yìn náà di màláìka ni o igi di màláìka nù bẹ́ẹ̀ bá ti jẹ́ báyìí náà di màláìka nù tọ́ sẹ́mu kẹ́yìn ẹ̀sìn màláìka báyìí ẹ̀ di màláìka nù kálukú sì máa fẹ́ ga ju bó ṣe ga lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó ganu wa tẹ́ bá fẹ́ da wàhálà bò nínú gbèsè ayé rẹ̀ kẹtùn á fi hàn pé sẹ́rí project kan bọ̀ o tẹ́ bá lè participate ń bẹ̀ so owó tẹ́ máa rí ń bẹ̀ ń lọ bí ten billion naira ah lọ́wọ́ kọ́ da gbogbo ètò ní sílẹ̀ náà pàlẹ́ ò lè ó lè fi gbogbo ètò níhun kó fi bùn àwọn èèyàn lẹ́gùn jẹ tí ó fi débi ten billion yẹn wà bọ́fẹ́ gbé gbogbo ẹ̀ padà wá já sí ten ten zero ṣùgbọ́n mi yẹn ṣe wà nù kálukú fẹ́ ga ju bó ń ṣe wà lọ ìdí tí wọ́n máa fi rí wa múnú nídìí yàwúyàwú àwọn ọmọ ní yàwúyàwú níta ti stọ́dì nànú tọrọ daràn làwọn náà àwọn ọ̀daràn burúkú kò ní sàlùbáríkà òun fẹ́ ní owó láì ṣiṣẹ́ ó fẹ́ wá pẹ́ nìkan lẹ́kúnrẹ́rìn yóò ti wo pé ó di ẹ̀ńbẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò sọ pé wọ́n ń gbé ẹrù kan bọ̀ ẹrù yẹn gbogbo ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ báyìí àìtí wọ̀ọ́lù ni òdòwó kódà gan kóun ó gé kúrú ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ ìrètá lè rí mbẹ́ ó two hundred thousand so ohun tí wàá ní kó one thousand pieces wá fún yín ẹ dákun hundred thousand times one times one thousand pieces lẹ́ẹ̀ tètè gbé calculator torí ọba tètè rí sí. Si so yóò sọ pé bí nǹkan ẹ ti pọ̀ tó àwọn wo gbogbo ilẹ̀ yìí pé tọ́ sẹ́nìkan àfẹ́yìn ọ̀daràn sì ti jókòó lórí alábàáhùn tó ti mórí ẹ balẹ̀ pé bóyá òsèlè gbérí òun bẹ́ẹ̀ ni kọ́kàn rẹ̀ ọmọ rò pé òun fẹ́ yàn ọ̀jẹ̀ kọ́kọ́lọ́ rẹ̀ ọmọ rò àwọn ọ̀daràn kọ́kọ́lọ́ rẹ̀ ọmọ rò pé fọwọ́ àná ẹni tọ́ wọ́n bá gbé bọ̀tí tá a nídìí ní ẹ̀wọ̀n ọmọ yìí tá a lè rí lọ́dọ̀ yín because àwọn tírélà tó ń kọjá yẹn bọ̀ so two million lásòwò sí i wọ́n fi gbé wa two million báwo láti kó pé ah n tó ṣẹlẹ̀ ní kọjá eléyìí èsì ọjà lásán náà sìmẹ́ǹtì sọ̀rọ̀ wá pé so owó tá a sì rí san fún wa lẹ́kọ̀ọ́ mẹ́rin just three hundred thousand naira so we need one point seven wọ́n àti wọ́n sì ti ṣírò one one thousand hundred hundred thousand times one thousand wọ́n ti wò pé ah gbogbo ilẹ̀ yìí gan wọ́n gbọ́ pé wọ́n lówó gan lọ́tẹ̀ yìí tọ́ wọ́n bá tètè lọ wọ àkáǹtì rẹ̀ yìí pé owó tẹ tọrọ owó tó alákàntì mi ò tó bẹ́ẹ̀ èlò gan la lè rí lọ́dọ̀ yín bíkọ́ sẹ́mu káwọn tírélà tó bá dé amúgbó ni wọ́n wò ní gbọ́rọ̀ <laughs> wọ́n bá ní eight hundred thousand péré lọ́wọ́ ah ó kò káàbọ̀ tó náà ó máa ṣe díẹ̀ ó máa ṣe díẹ̀ <laughs> so wọ́n bá ní àwọn fi àkáǹtì kan ránṣẹ́ sí ọ ní sí o kó o fi owó rẹ̀ ránṣẹ́ kíákíá kọ́mọ́pẹ́ o because àwọn tirẹ́là yẹn wọ́n dẹ̀ láwọn ti wà lódò ọba báyìí o iye tí ọ̀hán ní sọ sí pé ẹ jẹ́ wọ́n dé kárọ́jà náà náà la ilaha illallah so bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti ga àwọn tún fẹ́ máa ga bo gbogbo èèyàn mọ́lẹ̀ ìdínú tó fi rọrùn láti rí ẹni tó ga mú léètò lè rẹ́ni tó kúrú mú nísìnyí ẹni tó yẹ pé òun tẹ́lẹ̀ náà ti pa eku káká níbi ń jẹun ẹni tí ọ̀la la one thousand rí láyé ọ̀la nìkan lọ wá one point seven one point seven kọ̀ so <laughs> so ẹni tó bá ti ga àti rí wọn mú rọrùn jẹ ẹni tó ṣe pé ẹ láhàúlà ọlákùwàtà ló ń bá ká ìlànà torí ẹ ńgbà tí ádámà ti wà lálùjẹ ìyàwó náà ti wà lálùjẹ nà so ní ìsìn kí ni eh, ṣètọ́nù kí ló kù táwọn eléyìí ó tún fẹ́ jẹ kò síbi kí wọ́n kó àwọn fẹ́ di màláìka ok igi tọ́lọ̀ ní kẹ́ ẹ má jẹ́ ń bẹ̀ ọ́n kò fẹ́ kẹ́ ẹ di màláìka ni ẹ̀yin ńkọ́ tó wù ẹ̀yin à yóò wù wá o lẹ́yìn náà ṣé ẹ rí jẹ bá tún á di màláìka yẹn ẹ wàá di ọ̀kan minal khalidin tẹ́ ẹ bá di màláìka tẹ́ bá wà léyìn àyìn bẹ́ẹ̀ ṣe wà ẹ mà bẹ láéláé ní kú torí pé tí ìgbádùn bá dé ẹni tó kù táwọn ẹni tó wà nù ìgbádùn máa tọrọ òun náà ní káwọn ọmọ kù tó bá lè fetí kọ́ àdúrà àwọn olówó àwọn ọlọ́lá àwọn ọ̀làdúrà méjì ju pé wọ́n lọ o wọ́n jọ owó yìí ó di ìtàn o tí ò ní í sí mọ́ o ah, ikú kọ́ mọ́ wà ní báyìí o gbónúgbọ́n ọ̀gbọ́dọ̀ kú o àkàlàmọ̀gù kan ò ní sáláì lẹ́gbẹ̀rún ọdún o gẹ́gẹ́ bí gúnugún àkàlàmọ̀gù wọ àparò tó ń tara rẹ̀ jẹ so ntú wọn máa fẹ́nu bí kó wọn mọ̀ kú bí kó wọn mọ̀ kú torí ẹ̀yẹ́ máa wò tó ló ńlá kan bá kú gbogbo àwọn olówó tó bá wá bẹ́ẹ̀ ẹ̀rí tí wọ́n tán dákẹ́ tí wọ́n sorí kọ́ pé hmm. kíni hmm, kíni rùn wọ́n ní gbówó ah, ìsepọ̀ tó kò mẹ́kẹ̀ẹ́. wọn náà ní mẹ́kẹ́ ẹ̀ńjọ títí bá <laughs> so torí pé àwọn ọmọ wò pé tó bá kó ṣeéṣe ni kó jẹ́ pé ńgbà tí màlẹ́kà kú dé kó gbowó náà owó kí so eléyìí bẹ́ẹ̀ ni ṣetán ṣe rán àwọn baba ńlá ok àwọn baba ńlá wa tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ nù bó ṣe rí lára tiwọn nù àwa tí wọ́n ṣẹ̀ kalẹ̀ nǹkan sáwọ́ ó Uniform làwọn náà ó lò ṣìgá ọ̀fẹ́ kú àló lò ṣìgá lọ sóògùn àìkú <laughs> so kátó wá pẹ́ tó lówó àbọ́ba àbí ẹnìkan tó jẹ́ yẹn ńlá wọ́n lọ́ọ́ máa sóògùn àìkú wọ́n á lè ní á oògùn àìkú ló sì pè báyìí ẹ ò mọ oògùn ń pè lẹ́fọ̀ọ́ ẹni mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ọ̀jẹ̀ yóò lò wọ́n wà wá wọ́n wàá pè yẹn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n torí pé wọ́n má bàa kú so wọn náà sì padà kúnjọ kan náà ní tuẹ́ irọ́ lásán kò ní tí ìdàgbà débi kan tí wọ́n máa gbé lápá gbé lẹ́sẹ̀ ẹ gbé bàbá dáadáa wọ mọ́tò wọ́n máa kó ni ó kó wọ mọ́tò wọ́n sá jáde ẹ dákun kí alábà irọ́ lásán so gbogbo eléyìí bí ṣètọ́nù ṣe rí bàbá ńlá wa múnú o nínú àyà kan ọlọ́wọ́n bá ní ṣètọ́ni sọ fún wa pé qala ya Adam ó ní wọ Adam hal adulluka ala shajaratil khuld john fẹ́ kí n fi igi kan hàn tó ṣe pé igi máa sẹ̀mí láéláé ni àìjẹ́ńbẹ̀ ìlèyàn ń kú wa mulkin la yabla igi tó ṣe é pé tó o bá ti jẹ́ ń bẹ̀ ọlá tí ò tán yóò jẹ́ tiẹ̀ tọ́ lẹ́yìn tí wọ́n rojú ni wọ́n ń wá ìrojú o lẹ́yìn tí wọ́n ti rojú ni wọ́n ń wá ìrojú o tọ́ báyìí ìníṣẹ́tọ́ni lọ́tàn bàbá ńlá wa jẹ́ o wọ́kọ́ sàmahùnmá ṣètọ́ni di àfà títú búra ó ní wàláhì wàláhì tàláhì thumma billahi gbogbo tí mo wí fún òdodo ni wàláhì wa qasamahuma ó búra fọ́kọ ó búra fúnyàwó inni lakuma laminan nasihin olùkìlọ̀ ọmọ jẹ́ fún yín o olùpẹni lọ sídìí tí ó wúlò fún ni ni mo jẹ́ fún yín o èmi ṣe abatèèyàn jẹ́ o ọkàn lè dàbí ìgbà tó ṣe pé àárín wa fẹ́ dàrú ńgbà kan rí ni o so nítorí di eléyìí sẹ́wọ̀n pé mo ti síwájú yín bẹ́ẹ̀ ń bì mo sì mọ̀ ń pa ti ń bẹ́ẹ̀ ń bì ju yín lọ ẹjọ́ yẹ yín o so tọ́ báyìí ní ṣètọ́ni ló ṣe tán baba ńlá wa jẹ́ o bí ìṣiṣẹ́ máa tàn án náà jẹ́ náà nù ẹni tí ṣètọ́ni bá fẹ́ mú kò ní fi lọ́rùn balẹ̀ gbogbo ọ̀nà ni wọ́n máa gbà tó fi rí pé òṣìṣẹ́ náà ni ẹni tí ṣètọ́ni bá dáná mutí mutí mutí mutí sí lójú wàláhì ẹ rí i pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò mú náà ni bẹ̀rẹ̀ látòrí pé mọ́mù ti lọ rẹ̀ débi pé ń bá wọn lọ sóde débi pé gbogbo wọn dẹyẹ sí wọn máa fi sí yẹ̀yẹ́ tó o bá sọ̀rọ̀ á sì rọ ọlọ́tì o tó o bá mú rọrùn á rọ lónà ọba pé ẹ wá rọ mí kí n rí ó sì ti dénú rẹ̀ kó wọn rọ kó wọn rọ wọn bá ra mu wọn bá sì rọ ọlọ́tì lónà ọba gà sí ti ẹ̀dùn báyìí ní ọba bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí ṣètọ́ ni bá dáná jalè sí lójú kò sí bí wọ́n sì máa bọ́ lọ́wọ́ tí ò ní máa wọ̀ ká yóò máa ṣe ìgbìyànjú àti rípò ń jalè náà ni ẹni tí ṣètọ́ ni bá dáná ṣe zìnà sí lójú tíba yóò tún kọ́kọ́ máa wá tọ̀fẹ́ tíba rí kó gbogbo ọ̀nà tọ̀fẹ́ ń dín yóò ló ṣetán láti sanwó ẹ̀ kódà bó ṣe lé aṣẹ́wó ló wọ́n lọ tẹ́lẹ̀ èèyàn ní lọ́ọ̀bẹ̀ tó ń da jù wọ́n lọ ni náà bá do lórí ibu o náà bá do lórí ibu torí ẹ̀ àṣetán agbọ́dọ̀ máa sáàdì ọlọ́run níbi aburú rẹ̀ gbogbo gbà tí ṣetán náà bá mú yẹn ìrọ̀rùn ni o ìrọ̀rùn ni kọ́ mọ́ fún àṣetán ni kọ́ mọ́ fún ní àwa mú o tọ́. فدلاهما بغرور، ghurur báyìí ni ṣètánì fi ète ló fi rí wọn mú o àwọn kan nínú àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní anabi adam aleyhi salam gẹ́gẹ́ bó ṣe wá lọ́dọ̀ ubay ibn ka'ab wọ́n lọ́kùnrin tó ga ni o agùntàn sọ ọ́ lónìí o wọ́n ní ọ̀gá ọ̀dà gẹ́gẹ́ bí igi dàbínù bí igi ọ̀pẹ tí máa gùn irun pọ̀ lórí baba ńlá wa ṣùgbọ́n nígbà tó ṣe àṣìṣe tó ṣe yìí kí ni ìhòhò rẹ̀ hàn sí tó sì jẹ́ pé tẹ́lẹ̀ kò rí ìhòhò ara rẹ̀ rí baba ńlá sá ọ̀ ń sáká nínú àlùjánnà. No ibi titi ń sáká lórí rẹ ti kọ́gi kan nínú àwọn igi àlùjáná sẹ́ni gíga wọn pè ó wàá sọ fún kìí pé tú mi lẹ̀ sọ mi tún ti jẹ igi wa ni èmi ò ní sọ ọ́ lẹ̀ o èmi ò ní sọ ọ́ lẹ̀ báyìí olúwa wa pè pé wá Ádámù. sẹ́mi lọ ń sá fún ó ní wọ́ọ́ lọ́n ń sá fún ọ ojú rẹ ní tèmi subhanallah nítorí pé ó ti jẹ nínú nǹkan tó lọ ní kó má jẹ bí yẹn bá sì ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ní kó má ṣẹ̀ ojú ẹni tí ó kọ nǹkan fún ọmọ tì tẹ ẹ bá rí tójú ó tì ọ yà sá nù kíni bẹ́ẹ̀nbẹ́ oníkó wọn má ṣe nǹkan oṣù ṣe nítorí ọba fẹ́ ṣe ni ọwá ṣe eléyìí ti yá sànù. فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما ìgbà tí wọ́n jẹ nínú èso ìhòòhò wọn hàn sí wọn ìdí kálukú hàn sẹ́nìkejì òun náà rí di ara rẹ̀ wọ́tọ́ fi kọ́ يخصفان عليهما من ورق الجنة oníkàlùkù wa ń sá ń lọ já nínú ìwé àlùjáná fi ń bòdì tó àwọn sì níyàwó lọ́kọ́kọ́ rí mú ní ṣètọ́n gbogbo àwọn kútùbà àwọn ó tètè wọ̀ ìyàwó lọ́kàn gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn ìyàwó ọlọ́lá tí wọ́n máa le ju tàwọn ọlọ́lá lọ ìyàwó ọlọ́lá tí ọmọ bọ́lọ́lá ṣe dọ́lọ́lá ìyàwó olówó tí ọmọ bó lówó ṣe rówó bóyá pààyàn ni bóyá jalè ni wọn fẹ́ mà tí wọ́n máa lè púpọ̀ náà máa kówó wa owó ẹ̀yìn mélòó ó lè tí ẹni ó le jù torí owó olówó tó ti fojú sí òun iná ni ó fi máa fún jàpọ̀ ní fẹ́yàwó mi iná ni ó fi máa gba wájú gbẹ̀yìn táwọn fámìlì rẹ̀ bá ti ń wá ìgbẹ́ bá wọn kọ̀ pé kọ́ fẹ́yàwó mi nù o òun ó lé gbogbo wọn ni níjẹ́ òní wọ́n mọ̀ báwọn fámìlì tó nínú táwọn ìyàwó máa le bọ́kọ báyìí kò ń èso lóògùn ìyàwó rẹ̀ ń kọ́ gbà tó ti lọ́lá ìyàwó pé à àwọn ọmọ kan ẹ bá ń ṣe fún wọn bó ṣe pé á lọ dá sí wọn láàánú tí wọ́n bá sùn ẹ̀bá ni ṣe fún wọn bá bá ṣe mú oúnjẹ ni kí wọ́n jẹ́ àwọn ọ̀ka wọn ọ̀ka gbogbo eléhùn kún wọ́n para wọn máa lọ. torí ẹ̀ ìyàwó dùn ún mú àgbọ̀lọpọ̀ náà tó fẹ́ gbowó lọ́dọ̀ ọlọ́lá ṣe bọ́dọ̀ ìyàwó wọn lẹ́ẹ̀ máa gbà wọ́n ti dọ́dọ̀ ìyàwó sì bú sẹ́kún ah alájà sọ́yẹ ká pé ńlẹ̀ yìí ibi tí aláàjì wà tẹ́yìn náà wà sọ́yẹ kíyà jẹ mí ó sì mọ̀ pé ìyàwó ò ní kọ́ bọ̀ nígbà tí wàá sunkún sí pé ah, dákun nojú nojú nojú ẹkún gbẹ̀mí gan bó ń ṣe ń sunkún ọba àti lọ́lọ́ wa wọ́n mọ̀ bí ó sì lu ète fọ́kọ bí baba alágbájá yà ń jẹ lójúmọ́ mò ń fún lówó à ah, ètò ẹ̀fún òtó òtó òtó kódà ojú tiẹ̀ ń tìyàn lù pé kíni fámìlì yìí ni adúrò owó táwọn kó fún kọ́ wọ́n bá ti rí ìyàwó mu wọn rọ́pò mu tó báyìí ni ṣètọ́ni náà sí ọ̀dọ̀ ya ńlá lọ́gbà ya ńlá lọ́kọ́ nítọ́ á jẹ́ kínní ìfá lórí ibi tá a wà yí dáa pọ̀ kò sì ní dáa kákó wọn lé wa kó ń bẹ̀ bóyá sírí tó wà lára ginu tó lọ́wọ́ ẹlẹ́dàá fi ní ká má jẹ ọlọ́run ní bínú sí wa bàbá jẹ àní mọ̀ kùsẹ́ ìgbádùn yìí pọ̀ subhanallah sẹ́wọ̀n kébi tí èèyàn ti ń wógun mọ́pù ni wọ́n ti gbé ti kú fún un ká má bàa kú kọ́lá má bàa tán wọ́n padà wá lé wọn pò náà la wọ́n túmọ̀ sí pé wọn náà ń gbà tó ń wá wa kú wa ká kàkà kó ṣiṣẹ́ gbẹ̀ntọ́ ọ̀fẹ́ àtòdìjẹ́ ló ṣe tọ́ ọlọ́run á ní. ألم أنهكما عن تلكما الشجرة ǹjẹ́ n ti kọ̀ fún yín láti jẹ́ nù gèmbi. wa aqul lakuma inna ash-shaytana lakuma aduwwun mubin ǹjẹ́ n ti sọ fún yín pé ọ̀tá yín lọ́tà tó hàn gan-an ni ṣẹ̀tàn kí ló dé tẹ́ wá lọ gbọ́rọ̀ sílẹ̀ kí ló dé tẹ́ tẹ̀lé ta ṣẹ̀tàn ọwọ́ adélé tán ìwà ń sáká tó sì dáa báwọn tọ́ bó láti á sí. قالا ربنا ظلمنا أنفسنا يا الله àti baba ńlá wa wọn ni rọbẹnà ìrọlú ẹlẹ́dàá wa zọlẹmùnà ànfọsẹnà àti sàbòsí sórí ara wa o àwa gángan la sàbòsí sórí ara wa òfin kankan bò wá sí wa ilẹ̀ mtọ́kùfìrì lẹ́nà tó o bá sì wá foríjìn wa lórí ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ yìí watarhamna kó o sì kẹ́ wa lẹ́yìn tó o bá foríjìn wa lanakunanna minal khasirin àfiwọ́ lọ́wọ́ bá búra kó àjọ kan náà ẹni tí ó ṣòfò allahu akbar báyìí ni baba ńlá wa wí ọ̀rọ̀ yìí sì pààyàn lẹ́kùn ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n bá ní kẹ́ mẹ́sì ẹ ti ṣe àdéhùn ọlọ́wọ́n bá sì ní pé gbàtẹ́ ti ṣẹ̀ nítorí yẹ kí ó dé lẹ́yìn ẹsẹ̀ náà lẹ́gbàá báyìí ni wọ́n wí gbólóhùn yìí ádámù ọ̀sàdédé wí ìyá ńlá wa oná ọ̀sàdédé sọ abdulhaq ọmọ muzahim ó ní gbólóhùn yìí ọlọ́run ọba ló fi mọ ádámà kí ẹ bá wọn sọ pé fatalaqa ádámù min rabbihi kalimatin fataba alayhi innahu huwa tawwabur rahim ádámà gba gbólóhùn kan látọ̀dọ̀ ọlọ gbólóhùn tọ́lọ́ fi ránṣẹ́ sí i ọgbà fataba alayhi ó wí ọlọ́run bá bá gba ìrònúpìwàdà rẹ̀ torí rẹ̀ gbólóhùn yìí ọ̀nbẹ nínú àwọn àdúrà tó yẹ kí gbogbo mùsùlùmí ó sórí o. torí pé nínú ọ̀kan nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ wọ́n ní nínú rẹ̀ ní lórúkọ ọlọ́wọ́n ọba tó ga jù ńlọ́wà orúkọ rẹ̀ tó ṣe pé èèyàn ò lè fi pé kó má dáhùn èèyàn ò lè fi tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ kó má fún yàn wọ́n ní ara àdúrà yìí lọ́wà torí ẹ̀ Rabbana. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أدعي ويقوق لنوا كما ولوق ولوق nítorí ká lè bá bá ìkẹ́ ọlọ́run pàdé ká máa wí lọ́pọ̀lọpọ̀ torí kí ìbínú ọlọ́run lè bá jìnnà sí wa. ó sì ṣe déédéé pẹ̀lú àdúrà kan eléyìí tá nàbí sallallahu alayhi wa sallam tó fi mọ́ abubakar radiyallahu anhu nígbà tá abubakar tọrọ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kọ́kọ́ ńlá dùn àkàn tó wọn máa ṣe nínú sọlẹ anabi ní kó máa sọ yìí allahumma inni ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أدعو لان تريد أن بأنه أدعو تان فكين يوسينين الصلاة كتو دي قوة سلامة فتباك باريا تاياري تو سادي الله نبي أبرو عن كماني أم بأنه أدعو تافك كوسي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم وسيرجي وتقبع نقبلون أتي توما جويتي بابا ńlá wa àti ìyá ńlá wa sọlọ ó mẹ́nu àwọn àdúrà tó yẹ ká máa tẹra mọ́ nítorí pọ́dọ̀ ta ló ti wá ọ̀dọ̀ anábìá Muhammad sallallahu alayhi wa sallam. eléyìí bẹ́ẹ̀ nú àwọn àdúrà ìtọrọ àforíjìn tọ́lọ̀ fi máa ń foríjìn yàn tọ́lọ̀ bá sì ti foríjìn yàn yóò àánú fún yàn ni nínú àwọn àdúrà bẹ́ẹ̀ òun náà kọ́ wa o pé tẹ́ ẹ bá ṣe lójúmọ́ kan tọ́lọ̀ ń tẹ́ bá sì wí nírọ̀lẹ́ ọjọ́ kan tẹ́ wá kú kílẹ̀ ò tó tún mọ́ padà ẹ̀ níjọ́ máa ná onílàdúrà tá a mọ̀ sí sayyidul istaghfar allahumma anta rabbi la ilaha illa ant khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wa'dika ma أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إلينا أم بكاتا كاها سوري كاسماوي فجأة كاتي لاروي tóorùn bá sùn ti wọ̀ àtúnwì torí pé ìjọ tá kú àní déètì rẹ̀ tálíbà ṣe kò ń gẹ pé àníjọ́mọ náà ṣùgbọ́n ẹni tó bá jọ́mọ náà tó bá wí kò lè wúlò fún mùsùlùmí mùsùlùmí mùsùlùmí ni wọ́n ń sọ dáké tó bá wí yóò wúlò fún nínú àwọn àdúrà bẹ́ẹ̀ tá a tún lè máa ṣe nù sọ́láàtì wa òun náà làdúrà tó tún wá lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam bí allahumma ighfir li ma qaddamtu wa ma akhartu wama a'lantu wama asrart wama asraft wama anta a'lamu bihi minni anta almuqaddim wa anta almuakhir la ilaha illa ant. bí wọ́n lọ́n forí ra jẹ́mi o ẹ̀ṣẹ̀ tí mo ṣe síwájú àti tí mo ṣe gbẹ̀yìn èyí tí mo ṣe ní gbangba àti tí mo ṣe ń kọ̀rọ̀ àti èyí tí mo ti tayọ ẹnu àlà ìwọ ló ti kan wájú ìwọ ló fà sẹ́yìn kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi ìwọ ọlọ́run ọba wa gba àwọn àdúrà yìí ọ̀nbẹ nù àwọn àdúrà tẹ̀ ká mójútó àwọn ẹni tó ga jù nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run àwọn ẹni tó lọ́n gbé ga jù nínú àwọn aránṣẹ́ àwọn ń ṣe àwọn àdúrà wọ̀nyí bó wa ni àwa o àwa tó ṣe wípé kpóròǹtù ni wa táwọn wàá jẹ pa jìnnà sí mímá sí àwọn gbólóhùn tí ń mú ni rọ́nà lọ tí ń mú kọ́lọ́wọ́n bó forí jìnnì. torí ẹ ẹ jẹ́ kí gbogbo wa náà ká súnmọ́ lọ ká pọ̀ ní mímá ṣàdúà gbogbo ọrú àwọn àdúà yìí wọ́n sì wà nínú Hisnul Muslim eléyìí tó ṣe pé àtúmọ̀ sí Yorùbá ọ̀rọ̀ Ọlọ́run púpọ̀ láti máa kó o sì há sórí mí n bá rí há sórí kọ́ ọmọ kánú wè so gbogbo eléyìí ọ̀n bẹnu tó yẹ ká mójútó abẹ́ ọlọ́run ọba wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kó ṣe àforíjìn fún àwa náà kó kẹ́ wa kó gẹ̀ wa kó ṣe wa lọ́mọ àlìjẹ́nà kó pèsè wa rẹ̀ fún wa ká tó kú kó parẹ́ fún wa lẹ́yìn ikú wa kó sì wá ní olóríire jálẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ẹnìkan ṣaláìsì ara lọ sán pa òun sàn kó wá sọ yìí dandan o wọn gbọ́dọ̀ sín láì àwọn ètùtù táwọn ká alẹ̀ ṣé mùsùlùmí sì tó kù yẹn kìí ṣe mùsùlùmí tó kí náà fẹ́ fi kàn wá mùsùlùmí la ní tó kú wọn ò bí wọn dáa wọn ò bí wọn dáa náà fẹ́ ṣé ń bẹ nù àwọn mùsùlùmí ọ̀gbìn sọ̀rọ̀ orúkọ báwò at-Ta'ifatul Mansura àwọn ahlu sunna níjẹ́ báyìí kò á lè jórúkọ fún yàn at-Ta'ifa al-Mansura ìtumọ̀ rẹ̀ ni àwọn tọ́lọ̀ wọn ràn sí àwọn tọ́lọ̀ wọn ràn sí bó ló sì wá sọ ọmọ kan báwọn báwọn tọ́lọ̀ wọn ràn sí. ẹ̀gbọ́n lọ́kùnrin àbóbìnrin. tó lè fẹ́ gbọ́n rẹ̀. ẹ̀gbọ́n lọ́kùnrin àbábúrò lọ́kùnrin tó lè fi ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ lóbìnrin lọ́kọ dáadáa tí ò bá sí bàbá wọn mọ́ tí ó sì sí bàbá bàbá wọn so àwọn àwọn náà lọ́kàn àwọn náà fi lọ́kàn wọ́n wọ ẹni tó bá tó bá tọ́ sí yóò ṣe pé wọ́n fi wọ́n fi gba sàrà o pé wọ́n gba ìrànlọ́wọ́ ọ̀hà lọ fọmọ àbúrò rẹ̀ lọ sọ́nù ọ̀gbẹ́gbọ̀n rẹ̀ lọ sọ́nù àmọ́ ńgbà tó ti lè fi lọ́kọ bọ́lọ̀ bá dàrú ọ náà wọ́n mọ̀ bá o èso pé pé mi mo bí ni. ওয়ালাইকুম সালাম ẹni tí ó gbé ẹ ọgbọ́bìnrin sílé láìsọ igi wọ́n sì ti fi kejì á so igi so igi kejì tí bí èèyàn ọmọ ọ̀daràn sí làwọn náà gbogbo gbà wọn tọ́ba wu ọlọ́run wọn jẹ ìyà náà jọ gbé ndàlù kódà bẹ́ẹ̀ tọrọ àforíjì jíjọ kú tọ́ba wu ọlọ́run ẹ jìyà rẹ̀ torí ntọ́lọ̀ ni èló ni wọ́n fẹ́ yàwó gan láfíríkà tó la gbọ́dọ̀ kọ́kọ́ ná èló wọ́n fẹ́ yàwó bí ọ̀fẹ́ gan ni bí ọ̀fẹ́ bá mọ wàhálà táwọn yẹn ń ìlà so ẹ wọn afẹ́yàwó lọfẹ ẹ tún wọn máa ṣe zinana yọ ṣẹlẹ̀ síta ni sani ọ̀hàn broda náà ló ń tọ́ rẹ̀ ń ara rú máa lọ nísìn pé ẹ má kó kà sẹ́mi wá pé lọ fẹ́ ń bẹ fún ìyàwó rẹ̀ náà ń bẹ nípa pé òní lọ gbégbékúgbé wa ó ti mọ̀ pé ẹni àmọ́ ńgbà tó bá ní àyè àlè mẹ́ẹ̀ẹ́dógún lóde kí la fẹ́ mà ti ń ṣẹlẹ̀ ẹ̀yin ò ní fẹ́ láti rí ọkùnrin ọlọ́kùnrin kọ́ máa báyàwó yín sọ̀rọ̀ ẹ̀yin ó sì máa bá gbogbo obìnrin tagi ẹ̀ ká sínú máa bọ́rọ̀ rẹ̀ lọ kópa nínú àkíkọ́ rẹ̀ kọ́tọ́ ọjọ́ ìwé ṣe jẹ́ nínú àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ náà pé ọlọ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ tó tà sí ìtọ́lọ̀ ti kò sì sí nǹkan kan tó ṣẹlẹ̀ tó bọ́lọ̀ lójijì náà lọ dá wa òun ló tún dá ni wọ́n máa zina <laughs> wọ́n zina lónìí wọ́n wá so igi lọ́túnla zina tí wọ́n sì ṣe yún lọ́lọ́nkọ́ pé kó doyún wọ́n zina náà. lóbìnrin tó bá fi lè gbà pé kí wọ́n bọ̀ ń ṣe zina ìwọ ò tó ẹrú lè garanti pé wọ́n nìkan lọ́n bá ṣe zina báyà wọ́n là kókó ẹni tó bá ṣe zina kò ní wá jẹ́ pé wọ́n nìkan náà ní rí bá ṣe zina tí ó bá jẹ́ wọ́n là kọ́kọ́ àwọn kan ti ń bá ṣe zina tẹ́lẹ̀ náà so ìdínú tó fi jẹ́ kó o lè fọwọ́ sọ̀yà pé ìwọ ẹ̀hẹ́n tí bàbá kan máa ní ọmọ tóun kò tí tó ọkọ kíní wọ ọmọ mi lọ́wájú ó rọ mi ìtọ́ fẹ́ kíákíá ilé jẹ́ náà wọ́n á bíbá eléyìí wà àbọ̀tí tí ó dọ́gba ni pé àìsè ó wà nínú hadith malik ibn al-huwayrith ṣùgbọ́n hadith abdullahi ibn umar ọ̀tàkù ọlọ́run àbí nke alaihi wasallam kì í gbọ́ sókè àfi tí ó bá bẹ̀rẹ̀ sọ́láàt àbígbà tí ó bá rúkú àbígbà tí wọ́n á ń gbórí sókè láti rúkú àti ìgbà tó bá dìde kẹta àyè mẹ́rin yẹn péré kọ́dọ̀ tún sọ ní sókè tí kìí sì gbọ́ sókè tó máa ń gbórí sókè láti forí kanlẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ tó pọ̀ jù sọ pé àdéhùn Malik ibn al-Huwairi tọ́lá nàbí máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣáàd ṣáàd ìyẹn ni pé gbà ọ̀rọ̀ tó ń gbà wá ní tó takò ìgbà ọ̀rọ̀ àwọn ẹni tí tí wọ́n lágbára jù jẹ lọ. lẹ́yìn náà gbogbo tẹ́ máa ń ṣe lẹ́sìn ẹ sọ̀rọ̀ afúkárí mi ọ̀pọ̀lọpọ̀ máa ń fẹ́ ṣe nǹkan tí gbogbo yẹn fi máa gbé yẹ́s eléyìí náà àwọn sàábà ni yàrá aláwọ̀ Allahu Akbar níjókòó Allahu Akbar tí wọ́n ké tó máa bí ọ́bọ ló ti rí sá ìdí ọmọ ló kó domi torí kọ́ ọmọ kọ́ ọmọ bí wọ́n ti rí náà lẹ́sẹ̀ rí pé bí wọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ yàtọ̀ sí tẹ́lẹ̀ torí pé wọn ò ní mà nípa rẹ̀ ilé ìjẹ́bù sì jẹ́ sọ àwọn àyè mẹ́rin tó bá ti gbọ́ sókè òtítọ́ aleykum salaam. ẹ́ eh? ní bàbá bẹ́yàwó bàbá náà nídìí omi mọ́ òun kàfẹ́ máa lò ó kọ́ máa dáná fóònù ọ̀hà ni kọ́ máa fẹ́ fẹ́kìn ọlọ́ni wala tankihu ma nakaha aba'ukum minan nisa gbogbo àwọn yahoo táwọn bàbá yín bá ti fẹ́ rí ẹ̀ gbọ́dọ̀ fẹ́ o haram. ẹ gbọ́dọ̀ fẹ́ bó ṣe jẹ́ kó àwọn ìyàwó tiẹ̀ náà bàbá rẹ̀ gbọ́dọ̀ waya èèwọ̀ ni ẹ sọ fún bàbá kó wáyàwó lọ ẹ sọ fún ọmọ kó lọ bẹ́ẹ̀ náà ni obìnrin obìnrin ní ìyá ìyàwó ọ̀gbọ́dọ̀ fẹ́ tó bá wá so igi fọ́mọ tó ọ̀ padà tó ọ̀ padà tí ọ̀ padà kó wálé rẹ̀ ọwọ́ igi tá a ti so fọ́mọ o ó ti sọ ya rẹ̀ dè wọ̀ aso igi fọ́mọ bìnrin kò kó wálé tí kò ọ fi ṣẹlẹ̀ ó ti sọ ìyá rẹ̀ dè wọ̀ ọ̀ gbọ́dọ̀ fẹ́ ìyá àmọ́ ìyá tá a bá so igi fún ìyá tí ìyá ọba fi lè kó wálé tá a fi kọra wálẹ̀ kò pé ká má fi ọmọ rẹ̀ ìyẹn jẹ́ ti ìyá àmọ́ ọmọ tẹ bá ti so igi fọ́mọ èèwọ̀ ni kẹ́ fẹ́ ìyá rẹ̀ tó bá pé igi lásán lẹ so kòkó wa tẹ bá so igi fún ìyá kò sọ ọmọdé wọ̀ lópin ìgbà tí ìyá ọba ti kó wálé tẹ fi kọra yín. tó gbogbo ilé àgbọ́dọ̀ sọ̀rọ̀ àfún torí ẹni tó ní ìyàwó ń bọ̀ ń àrò wọn á move ó dájú pé kò